وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف مبادئ الله سبحانه وتعالى تتقو بجكواني أروي أبي مبادئ الله سبحانه وتعالى تفي ينور قواقو كما في بنور تواكا كاتون راوالتي أقوم واني حلقا بره àwọn èèyàn ti wá láti bọ́dà ìdí ìrókò torí wípé ọ̀sẹ̀ tó kọjá lọ láṣẹ polongo wípé àní kẹrẹ lórí rẹ̀ la fi tẹ̀sùn de àwọn èèyàn wípé kí wọ́n gbá kò tí ì mara tán dáadáa ká fi tẹ̀sùn fún wọn àti pé gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú olówó iṣẹ́ òun dá ní irun ẹni tí ò bá bóun ló bó ṣe yẹ ìpín rẹ̀ nínú ẹ̀sìn bíntínì èèyàn ní pé kò lẹ́sìn lọ títì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá dé masjid táwọn èèyàn bá tí pọ̀ ó máa ń tẹ̀sílò dúró dé ah, wọn èyí náà jẹ́ káwọn náà ó kí wọ́n wò pé a ah, tó di àsìkò tí mo fẹ́ tó létà káwọn ṣe kí ni káwọn tètè lọ jẹ́ pé ọba adẹ́dà kọ́mọ̀jẹ̀ yìí pé oníṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wasallam ní ọmọdé ó de àwọn ah, kí ọba adẹ́dà mọ́sá foríjì wá. tẹ̀síwájú lórí rẹ̀ torí tíra tó wà lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ wa ni kò ní di wípé ah, tíra tí wọ́n ní amaka àárín ọ̀nà rẹ̀ jì wọ́n wà lárọ̀ọ́wọ́tò wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn tíra afa akhdari aṣọ síwájú wípé minal asha'ira alladhina yóò. التوحيد أو أشاعره sọ̀ kalẹ̀ ní ìdákẹta ìgbẹ̀yìn lóòrùn láti béèrè lọ́wọ́ ẹ̀dá ta ni ó ní bùkátà kó wọn bí ara fún ta ló ṣe dẹ́ṣẹ̀ kó wọn foríjì ta ló fẹ́ sẹ́rí padà sí dáadáa kó wọn ó kó ó bá gbà ṣe fún dẹ́dá kan júwe rẹ̀ ó ní bil mu'mini ra'ufu rahim kò chẹ́ǹjì rẹ̀ bó ṣe sọ náà nù àwọn tí ń dẹ̀ ń bá sọ̀rọ̀ wọn ò ní mà kankan tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ṣàlàyé bọ́ba adẹ́dá ṣe fihàn ó sọ pé kúdìrà bọ́lọ́ba adẹ́dá gan ní sọ̀kalẹ̀ kí ni bá a ṣe tú kínní tí òfin ní dàrú mọ́ wa lọ́wọ́ òní táwọn afa sọ yìí máa sọ̀kalẹ̀ ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu tọpọlọ ò lè gbé torí pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ lọ́wà tá a bá láàmà twíìsì rẹ̀ á kó sínú tí ọ̀yẹ̀ká kó sí irú rẹ̀ làwọn náà kó sí. mathalan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìgbà tí wọ́n bá ń kó àwọn tí iná tọ́ sí. Si, ọlọ́mọdé àtọ́sí ọlọ́mọdé ọtọ́sí wa tí a bá ń kó owó sí wọn sínú nájọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà iná ò ní yó. ṣòfò òun fẹ́ sí òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sánlá mi iná ò ní yóò àfìgbà tí ọba adẹ́dà bá tẹ̀sẹ̀ ọlá rẹ̀ bọ́ iná wà yó lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sọ pé wọ́n bá wá bí lé yóò máa sọ kọ́t kọ́t kọ́t sóòtú yó yó torí ó ti kí ni ntọ́jà agbára rẹ̀ ló ti kó sí. pàṣẹ báyìí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ èyí sọ pé ó ṣàlàyé rẹ̀ nìkan kan ó mú un lò báyìí kìí ṣe pé ó ṣàlàyé rẹ̀ ó tún mú un lò nìkan kan qala sahaba ó fi ẹsẹ̀ àwọn sàábé lé orí rẹ̀ báyìí torí kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní taraktukum ala ma'jati bayda ti fi ilẹ̀ òní lílọ tí mò ń kí n tó kú láyé o mo fi ilẹ̀ lórí òpópónà tó mọ́lẹ̀ rògbòṣó lẹ́yìnlú ha kánà àríyá níbi tó mọ́lẹ̀ dé òru rẹ̀ bí ọ̀sán náà ló ṣe rí bákan náà ni láàyè tí kò án ha ilẹ̀ halik ẹnìkan ò ní ṣìnà tàbí kó yẹsẹ̀ lórí òpópónà yìí àfẹni torí àlàyé ti wá yékéyéké. bàbá fi sọ pé ìmọ̀ tá a fi jèrè níwájú ọba adẹ́dà ilmin nafi' ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ni pé ọba adẹ́dà pàṣẹ báyìí òjíṣẹ́ nasara salam ṣàlàyé rẹ̀ kì í ṣe kó ṣàlàyé rẹ̀ nìkan ó tún mú lò báyìí kì í ṣe kó mú lò nìkan ó tún wá fẹsẹ̀ àwọn sàábé rẹ̀ rọ̀díàlá ànú ó fi ẹsẹ̀ wọn lé ojú òpó náà yẹn báyìí àfààní lẹ́sẹ̀ bíi tẹ̀m̀búì kìí sáró máa jẹ́ wọ́mẹ̀lì ilmu nasibaka lil khilafi safa'ata kìí ṣe wípé kéèyàn wá máa rò wípé bẹ́ẹ̀ náà wa bẹ́ẹ̀ rọ̀ ìfọ́kì òjíṣẹ́ ńlá sàlàyé ọ̀rọ̀ báyìí ó fẹsẹ̀ àwọn sàábì rọ̀díàlà ánú ó fi lé báyìí kí ẹ̀ wá sọ pé ẹ àáfàá kan sọ báyìí náà tó jẹ́ pé n tó mú wá ó tako àlàyé òjíṣẹ́ náà sàásìlà bó ṣe fẹsẹ̀ àwọn sàábì lé ẹ̀yìn òun kò mú pàápàá àáfàá tẹ̀síwájú ó ní. الصفات ونفيها حذرا من التعتيل أو التمثيل wọ́n mú àpèjúwe àti ìròyìn ọba adẹ́dáwá bákan wọ́n wá wò pé ah tá a bá ní kájúwe rẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ kò ní dá nǹkan lẹ̀ nítorí náà àwa tú u wá tú lọ́nà mi là àwọn sàbí lọ́dẹ́rẹ́ àánú tó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là tó fi wọ́n ṣe àwọn àfáà fún wa tí wọ́n gbàtẹ́ fún wa lórí wípé bó là á ṣe lo òfin ọba adẹ́dà. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là sọ fún wọn lọ́ba adẹ́dà wọ́n máa ń máa rò wípé sọ lẹ́nu sọ léyìn bó léyìn rẹ̀ ṣe bó yóò ṣàmà taswirati kí ló dé òjíṣẹ́ náà sàrà sálà ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọpọlọ làálàá téèyàn bá gbé ọ̀rọ̀ kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ rẹ̀ kí ni ó sì bàrákàlá fi yọ̀dà rò. thousand and seventy two méjì ó lé ní àádọ́rùn bí wọ́n ṣe pín in o gbogbo ìpínyà wọn yìí gbogbo wọn ni wọ́n wọ̀ náà pátá àfẹ́yọkàn ṣoṣo ètò wà lórí ọ̀rọ̀ bọ́ba adẹ́dàsí fi rán Isa ibn Maryam sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alaihi wa fi máa ń bẹ̀rù wọ́n ní walladhi nafsu Muhammad biyadihi mo fi ọba tẹ́mi èmi màmá gan sallallahu alaihi wa alihi wasallam tó wà lọ́wọ́ rẹ̀ mo fi búra ṣẹlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ búra inna ummati hadhi sẹ́rí ìjọ mi àwọn ọmọlẹ́yìn àwọn mùsùlùmí la kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. ṣe rò pé ó yẹ kó rí àbí báyìí là. lòjíṣẹ́ náà sàn sílẹ̀ ń fi sọ nínú ẹgbàá wa mi ó ní. لتتبعن سنن الذين قبلكم حظر النعل بالنعل شبرا بشبر وذراعا بذراع sallallahu alayhi wa sallam ẹ tẹ̀lé pasẹ̀ àwọn tí wọ́n ṣáájú yín àwọn wo nasara wọ́n ní nísinsìnyí ń tẹ̀lé nísinsìnyí ń tẹ̀lé iná ẹ̀gbọ́n mi wọ́n ní span by span wọ́n ní kéésì wọ́n ní zera bí zera bàbá ń ṣe ń fàágùn tó nínú ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ lẹ́ náà ó ṣe máa fàágùn nínú ìfẹ́ ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn paripari ó ní hatta walaw kana fihi man ata umma ummahu alaniyatan lakana fi ummati man yaf'alu dhalik tá a bá rí nínú èyí tó kìyà rẹ̀ mọ́lẹ̀ ní gbangba tó lóun fi ń soge tó dẹ̀ ń kìyà rẹ̀ mọ́lẹ̀ tó ń bá a sùn á rí nínú àwọn èèyàn mi náà tí wọ́n tẹ̀lé t adẹ́dà fi sí ìgbésí ayé ẹ̀dá tí ọmọ ẹ̀dá ènìyàn fi ń jẹ́ èèyàn abiyì alápọ̀nlé tó fi yàtọ̀ sẹ́ranko wọn já gàgà yẹn kú o wọ́n ní kí náà pè free world free lábẹ́ kí ni free from injunctions of Allah subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ abọ́ kìíní ẹ̀ dànù. wọ́n ní kíjọba tilẹ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sọ pé gbogbo pínpín yẹlẹyẹlẹ tí wọ́n bá kí ni o kullu àfihàn gbogbo wọn ni wọ́n wọ̀ náà illa wahida àfi tí wọ́n bá tẹ̀ lójú pọ̀nà kan ṣoṣo kò fi mọ́ báwọn ó ní ma ana alayhi wa ashabi walladhina hum ala al-athar walladhina hum ala al-athar walladhina hum ala al-athar bàbá dákẹ́. ẹ̀wọ́ ni ò ní wọnú nánú wọn lórí tí wọ́n bá di sọ́kàn àti bí wọ́n ṣe bí wọ́n ṣe dúró àwọn tí wọ́n bá dúró lórí ntẹ̀mí màmá dúró lé lórí sallallahu alaihi wa alihi wasallam wa ashabi àti táwọn sàbẹ̀ mi dúró lé lérí walladhina hum ala al-athar àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn wo ni tàbí'ìn ó tún ní àtàwọn tó tún tẹ̀lé wọn àwọn ònu tàbí tàbí'ìn ó ní àwọn tí wọ́n tún tẹ̀lé wọn bàbá dákẹ́ ó ní tó èèyàn ń jẹ́rìísí ní imáàmù Daaru Tanzil Malik rahimahullah rahmatan wasi'a ló sọ pé gbogbo ntọ́ ọba fẹ́ ṣe lẹ́sìn tọ́ ọba fi òṣùwọ̀n gbà tí òjíṣẹ́ náà sàlám sọ yìí tọ́ ọba fi yẹ̀ wò tí wọn ò bá tú bẹ́ẹ̀ lórí honest má ṣe o onítorí pé tó bá jẹ́ tí wọ́n bá jẹ́ pé ẹ̀sìn ní nígbà náà lọ́hùn wọ́n ṣe n tí ò jẹ́ ẹ̀sìn nígbà náà lọ́hùn kò lè tẹ̀sìn nísìn àtúbọ̀tán ìjọ mùsùlùmí mùsùlùmí ò wá níyanjú kálá mọ́lẹ̀ ó ní kò ní í dáa. àyàfi tí wọ́n bá fi sẹ́tìn wọn tí wọ́n bá jẹ́ kí sẹ́tìn wọn kọ́ wà ní default setting. jẹ́ pé nígbà táwọn kan dìde wọ́n láwọn nímọ̀ ìmọ̀ owó kí ni wọ́n pè ní mọ̀ngbà yìí ìmọ̀ ọpọlọ ìmọ̀ kíni ìfẹ́nu kì í ṣe ìmọ̀ kíni asap ẹgbà wa tí Umar bin Khattab radiyallahu anhu ó ti ṣe kìlọ̀ síwájú ó ní. إذا جادلكم أهل الأواء بالقرآن فجادلوهم بالسنة فإن القرآن حمالات رضي الله عنه أني قرآن kùránì tẹ́ rí abdullahi ali lórí rahimahullah rahmatawasa wọ́n ní kuranu ò ṣe é dàtú torí pé kí ni kí lọ́ba adẹ́dà sọ wọ́n ní litubayyina linnas ma nuzila alayhi ìwọ o òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àṣẹ ọ ni aràn ọ ni kọ́ ọ ṣe àlàyé fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí tá a sọ fún wọn kuranu ò ṣe é dàtú àfi kí ni àfi ká fi súnà tu gbàtọ́ba adẹ́dà tó ní ká kírun àmàsùn ó ṣàní àkírun àbí bẹ́ẹ̀ kọ́ gbàtálà yóò wà lórí rẹ̀ kí ni ọba adẹ́dà ṣe ọ̀nà Jibril Alayhi salam ó ní kó ṣáájú kó jìnnà máa kírun lẹ́yìn rẹ̀ àwọn sàbí wa ń tẹ̀lé òjíṣẹ́ náà sílẹ̀ àrùn sọ́dọ̀. n kò ṣe tàṣùbà alákọ̀ọ́kọ́ alifájàre ti yọ bọ̀ òkùnkùn sì sùkùn zohor bóòrùn ṣe yẹ látàrí ló wá kí zohor ọ̀n ṣáájú òjíṣẹ́ náà sàlẹ̀ sàlẹ̀ ń tẹ̀lé àwọn sàbí ń tẹ̀lé òjíṣẹ́ náà sàlẹ̀ sàlẹ̀ asiri nígbà tí òòró ìdúró èèyàn àti bòjì tí wọ́n jẹ́ the same thing. maghrib bóòrùn ṣe ń wọ̀ báyìí ìṣá nígbà tí pupapupa ń gbà tóòrùn bá wọ̀ tẹ́yìn tó bá ti disappear pupapupa ẹni ń pè ní ṣẹ́fọ̀ alhamdulilayi yẹ shafaq bàtó kóòtù ọmọ ṣayọ onípadà wájọ kejì gbàtọ́ wá ká subáàdì tọ́ wá fún àsùbáàjọ kejì yẹn òye ti ń wà ìsúbáàdì ká subáàdì gbàtí ó kì í zúrú jọ kejì ti súnmọ́ ìgbà tí òòró àti bòjọ́ jẹ́ the same thing ìgbà tí ó kí asùn òòrùn ti ó ti kó òní kọ́ máa tara ó ti fẹ́ máa ṣe bí ẹ ń fẹ́ máa lọ wọ̀ ìgbà tí ó kí magrib pupa yẹn ti fẹ́ kó mbẹ́ ìgbà tí ó kì í ó dé ní ájì. tá mọ̀ àwọn ni kíni àwọn làáfà wa àwọn wọ̀nyí dé wọ́n gbé ọ̀rọ̀ ọpọlọ wa wọ́n ní ọlọ́run ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ ó dìbò ọba ṣẹlẹ̀ tán kó tó mọ̀ á ah! kí lè rí wọn kí ni a fi ṣẹ̀rí ọpọlọ wọ́n ní tó bá mọ̀ ni ntí ọ̀fẹ́ ò ní ṣẹlẹ̀. pé òun wà ní charge tí ọ̀fẹ́ ó sì ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí da àwọn èèyàn lórí bó o láṣẹ yanjú rẹ̀ wọ́n bá ti gbádàgbọ́ wọ́n gba ohun múra lọ àwọn méjì. àwọn tí wọ́n ṣiṣẹ́ kù tí wọ́n gba kéwú níwájú rẹ̀ wọ́n ṣiṣẹ́ kù. sallallahu alaihi wa alihi wasallam ìmọ̀ sábà wókè ọgọ́rọ̀ ọgbà ìmọ̀ wókè báyìí tó fẹ́ jáde ńlé á sọ ń jọ́nà kí ló ń sọ bó ṣe wá nínú sọ yìí Muslim ó ní ànàjúmú amanatu lè sàmà fàyìndà dáhàbàtì ojú àtàtì sàmà máa àwọn àràwọ̀ tẹ́ rí lókè òun lọ́lọ́mọba fi kó sámà rò tó bá dijọ́ gbèǹde àlìkìyàmà tí ọba adẹ́dà tó bá ká àwọn àràwọ̀ kó ń bẹ̀ àlìkáwà ni ọlọ́run ọba yóò ṣe mọ́sámà lára kí ni àlìkáwà ni rẹ̀ sámà ń fàyà fàyà sàmáwó àlìkáwà ni ọba adẹ́dà yóò ṣe mọ́sámà lára sámà ń fàyà. ọwọ́ ni èmi tẹ́ ẹ rí yìí náà o amana tulẹ̀ asuhabi èmi ni mò ń sọ àwọn asàbí mi ìlọ́lọ́run fi sọ wọn tí ò jẹ́ wọn ó sì ṣe tí wàhálà bá ti dé báyìí níbo wọn ń gbà lọ ọ̀dọ̀ rẹ̀ sọlá rẹ̀ sọlá kò dẹ̀ ní sọ nǹkan kan kó tó sọ̀rọ̀ kí ni ń ṣẹlẹ̀ Jibril ló sọ̀kalẹ̀. Bye bye bye bye. báyìí báyìí báyìí báyìí báyìí yọ ṣàlàyé <laughs> òun nìkan ní máa darí. gbàtọ́ba adẹ́dà fẹ́ fi hàn ó ní kí Jibril lọ pàwọ̀dà. wa la wíyìn kọ́ wa ṣàlàyé bọ́rọ̀ ẹ̀sìn ṣe jẹ́ kó ṣàlàyé rẹ̀ fún ọ wọn ló lu ààrẹ jáde ọwa aṣọ tọwọ ó funfun nigínigí aleykum salaam tó òun gan gbogbo ara rẹ̀ ló ní tìí kò sí àpẹẹrẹ ìrìn àjò kankan lára rẹ̀ lọ́ba dẹ̀ lọ́ba jókòó wájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ ó fi orúnkún rẹ̀ ó fi kótó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ ìtàn ó ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ òjíṣẹ́ náà wá ń fèsì gbogbo bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ ṣe ń fèsì ń sọ pé bẹ́ẹ̀ ni kí ni Islam kí ni ìgbàgbọ́ kí ni isan kí ni eléyìí kí ni eléyìí ńgbà tá a yọ parẹ́ bó ni ó ṣe jẹ́ kí ni àmì rẹ̀ gbogbo ẹ̀ òṣìṣẹ́ náà ń fèsì. ọwọ́ àlọ́ tán ṣe mọ̀ yí pé nínú nǹkan tí a gbọ́dọ̀ máa fi kún fún radiyallahu anhu tí wọ́n bá dákọ̀ wọn nílé wọ́n ṣe bọ́gbọ̀ ọ̀rọ̀ wá sí lẹ́sìn ní dìde yẹn yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn ta lélẹ̀ bó bá jẹ́ pé ká tiẹ̀ bí léèrè ní bó ní tiẹ̀ ṣe jẹ́ tó fi wá bàtí bàbá ń wájú tó ń fi wá ń béèrè question lọ́wọ́ rẹ̀ báyìí bó ní tiẹ̀ ṣe jẹ́ adókẹ́ ńgbà wọn kò rí mọ́. wọ́n wá ń béèrè lọ́wọ́ jì kó jìṣẹ́ lásán kí wọ́n tó béèrè lọ́wọ́ rẹ̀ kí lọ́ọ́ sọ fún un. Jibril lè rí wò ọwọ́ ọ̀yin lẹ́sìn àwọn afisọ pé àwọn afáfisọ yìí pé ká mú ìmọ̀ wá ẹ̀kọ́ wá ní in form of question and answer ká jù sí student tani student rẹ̀ ní sìn sallallahu alayhi wa sallam tani ránṣẹ́. being saying and none. sígbà kan tí ìran dẹ. ọmọ yahudi ọmọ ń ṣiṣẹ́ gan ọmọ ṣẹ́ inú ilé ṣe dáadáa ọmọ ń ṣiṣẹ́ fojìṣẹ́ lọ́sọ̀ọ́sọ wọ́n wá panupọ̀ wọ́n ní ẹ jẹ́ káwọn ó ṣe síhìrì sí káwọn ṣe dán lórí rẹ̀ tó bá jáde bí ọlọ́run ọba ni ọlọ́run ó fi hàn. Effective. rẹ̀ ọ̀rọ̀ wa bí ìgbàgbé fẹ́ máa bójúṣe náà sàn sílẹ̀ kò gbàgbé tí wọ́n fi ràn ṣùgbọ́n tí òun gan fẹ́ ṣe fúnra ara rẹ̀ yóò máa ṣe ròyìn ròyìn gbé bóyá òun ti ṣe àbí òun ti ṣe effect ìdánù sehir ṣèjọ kan. ọ̀sẹ̀ kan oṣù kan oṣù méjì ó bù kéré ó bù kéré kí ló ń ṣe al-istiqama ó dúró ṣinṣin lórí ntọ́ba adẹ́dàfihàn torí pé kíni wa Muhammad sallallahu alayhi wa sallam la kadhib wa wa rasulullah sallallahu alayhi wa sallam la kadhib ọlọ́run lọ́rùn sábìsì kò lè ní filẹ̀. ọjọ́ tí nǹkan wà dé èsì ó dé sọba adẹ́dá ọmọ ta ló súnmọ́ tó nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí ó ní ẹ̀sùn mo wà lá agbede méjì ní ìsìlájú tán sọmọ kì í máa ń ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ ń gbà mí nígbà téèyàn ò sùn tó ó ní ẹnìkan wà lórí mi wà ní ibi ẹsẹ̀ ni wọn náà wá ń ṣe question and answer fúnra wọn kí ló ṣe ẹni wa tó sùn kalẹ̀ ẹni tó wà lórí ni wọ́n ṣe nǹkan sí ni tá ń ṣe onílágbájá níbo ni wọ́n fi sí oní níbi báyìí sannan ba ta ji ya aisha ìwọ rẹ aisha radiyallahu anha ntí mò ń bẹ lọ́n fún láti gbà yìí èsì ti dé o aṣọ ńlá ń tú bí ìdè tí wọ́n fi ń dèyàn ó ń tú kìí ṣe tuntun wọ́n jẹ́ kẹ́nìkan dẹ́rù bọ̀ tó bá jẹ́ pé oògùn tá a fi lólé ayé kan wà yàtọ̀ sí tọ́ba adẹ́dà fi rójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá kò ní jọ òun àwọn ẹbí oúnjẹ ló pin lópin ìgbà tó ti jẹ́ pé òpin ni kò sí nǹkan kan mìíràn mọ́ tó o bá fi nǹkan mìíràn tó o fi Islam múlẹ̀ fún nǹkan mìíràn fa inna lillahi في صحيح البخاري نحن قوم أعزنا الله بالإسلام فمهما اتخذنا في غير الإسلام عزة أذلنا الله وفي رواية نذل أو نذل أوجه أوجه وبعد ذا في إسلام وفي كنوالي وفي بيوغا وعيد àtẹ̀ntọ́ dẹ́dà àtẹ̀ntí wọn dá ta ló lágbára junu méjèèjì al-Khaliq torí pé kí ni àkóso ọwọ́ ta ló wà ta láǹsà di ta láǹsà bá ta láǹképè ó ní òfin sọ pé ya gulam fa idha ista'anta fasta'in billah bá dẹ́dà ní kò wá ràn lọ́wọ́ lọ́sọ̀dọ̀ iyyaka na'budu. wa iyyaka nasta'in n'i nìkan lásán torí wọ́n lọ dẹ́dà ọ̀dọ̀ rẹ nìkan láti wá ìrànlọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọ̀tọ̀ ìgbà sílámù àwọn wọn àwọn ará kìnní lónìí ọ̀sẹ̀ kìnní kìnní lónìí ọ̀sẹ̀ kìnní ẹ̀ òní ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n wá gbé àdúrà òjíṣẹ́ lásán àsánà wọ́n wá ìtọ́fọ gbogbo wọn àwọn kó lórí tó fi gbá tẹ̀wé yìí dì mọ́ ah! bàbá yìí máa eléyìí èsè èèyàn máa rọ fúnra ara rẹ̀ wọ́n wọ́n síwájú náà èyàn kàn rí àkìsí nǹkan láì kọ́kọ́ béèrè bó o ló ṣiṣẹ́ òjíṣẹ́ náà sàlàyé sàlàm ní ìgbà yín ni wọ́n sọ kólú mẹ́tẹ̀ẹ̀ta fún kólú wallahu ahad kólú a'udhu birabbil falaq kólú a'udhu birabbin nas ó ní tóun bá ń ti ń kà tóun fa kínní yẹn yọ iṣẹ́ lòun tú tóun fi tú ta tí gbogbo ara fi bọ̀ sí kó padà ló fi sọ yìí pé yà Uqba ìrẹ́ Uqba ńgbà tí Uqba jáde. tí òjò fẹ́ rọ̀ tí mànàmáná ń ṣe tí gbogbo ẹ̀ ń ṣe girigiri girigiri girigiri ẹ̀rú bẹ̀rẹ̀ sí bolúkálukú òní yà ọkùbà yà ọkùbà kólúwọ́ lọ́wọ́ ahad kólú àwùjọ bẹ̀rẹ̀ falak kólú àwùjọ bẹ̀rẹ̀ nas láàyò sàlùmọ́hà bimithlihinna wàlá yàtà awùwàdùn mùtà awùdùn àbí afdal minna akọ̀mọ̀kọ̀ ọ̀dọ̀ rasulillah sallallahu alayhi wa sallam oníkólú ọ̀lọ́wọ́ ahad. kul a'udhu bil khalq kul a'udhu bin nas kò sí nǹkan kan tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí téèyàn fi wá nǹkan lọ́dọ̀ ọlọ́run. kò dẹ̀ sí nǹkan téèyàn fi wá sọ̀rí téèyàn fi wá ààbò lọ sọ́dọ̀ rẹ̀ tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí. maaleykum salaam tó lọ òjíṣẹ́ lásán àwọn sáà mi sọ pé tá a bá ti kírun tán o tá a bá ti ká sùn bá tán mélòó ló ní àkà mẹ́ta mẹ́ta ó ní a wà nínú ààbò di ìgbà tá a fi ká ilà tó o bá ti ká ilà tán tó o bá ti kà ó lọ wà nínú ààbò di ó fi kí a sùn tó o bá ti ká sùn tán tó ti kà ó wà nínú ààbò di magrib magrib ó ní kọ ká mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ìṣáná ká mẹ́ta títí tilẹ̀ yìí tó o rí bẹ́ẹ̀.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 physical lack of concentration ẹ̀kan fún lóògùn díẹ̀ yóò túlẹ̀ torí wípé n ti ń kà yìí kìí ṣe má sùn ní ṣe eléyìí máa ti ń sè abájọ súnmọ́ kí ló ṣe wọ́n ní ìnira kan lórí stress kò wá lè sùn fún bí odindi jọ́ mẹ́ta ṣe mọ̀ pé pé ó yin yé gan bẹ́ẹ̀ mọ̀ bá nu ọlọ́run bá pé ó yin yé àánú ọba dẹ́dà torí pé kí ni oorun téèyàn bá rí sùn gan láàrin twenty four hours dókítà ọmọ tí ó ti máa bì tẹ bá fẹ́ lè lo oògùn ọ̀hún tára rẹ̀ balẹ̀ wọ́n ní tí wọ́n fẹ́ ṣe gan náà ni wọ́n ṣe gbé wá ní ọ̀pẹ́ rẹ̀ ní wọ́n ti sítáàdì lórí pé kí ni kọ́kàn sùn is a must lover toro ti ní ẹni iṣẹ́ To fi ṣe ní tí ó ṣe wọn assist eléyìí kó tiẹ̀ fi rọrùn sùn kí stress yẹn fi Allah subhanahu سبحانه وتعالى tani wọ ton sọ̀rọ̀ ni ẹsẹ̀ tó ń béèrè lọ́wọ́ ẹni tó wà níbi orí wọn ni Mikael aleyhisselam ẹni tó wà ni orí nko wọn ni Jibril Mikael ní béèrè Jibril ní fún lésì sallallahu ṣẹlẹ̀ báyìí náà rí kí ló ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ni kì í ṣe pé mo sùn òye sì wà fún mi mo rí àwọn méjì tí wọ́n dúró lórí mi lérí wọ́n wá ń sọ fúnra wọn ó ní fún arákùnrin wa tó sùn kalẹ̀ fún un lákàrò lórí ara rẹ̀ adùrùbíláhùn mọ́tàlá fún un ní àpèjúwe bọ́rọ̀ rẹ̀ jẹ́ wọ́n wá ń sọ fún wọ́n ní àpèjúwe rẹ o àti ntọ́ba adẹ́dà fi ràn dàbí àpèjúwe father tó ń bá ń padà tó ń fẹsẹ̀ ẹ̀rìn tó ọ̀bọ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ lèyàn fi rìn jọ́nà ó rí pálásì ọba maka tó wà ní maka yẹn wọ́n fẹ́ tó wà lọ́mọṣọ́ yìí torí pé kíni àwọn nǹkan tí wọ́n kó síbẹ̀ àtàwọn ẹranko oríṣiríṣi wọ́n kó síbẹ̀ tí wọ́n mọ̀ fi ṣọlá àti oríṣiríṣi tó yẹ pé tó o bá rí ọmọ yìí pé dáwọ́là orúkọ tí wọ́n pe dáwọ́là wa ní lóòótọ́ kí ni wọ́n pè ah, ẹ̀kọ́ yìí nàmíà <laughs> ẹ̀yìn ayé làwọn eléyìí wà pé àwọn tí wọ́n wà lẹ́yìn ayé wọn ọ̀rọ̀ kan wọn mọ́ ti lọ. ọwọ́ akọ́lé sínú ààfin nínú léwu ọwọ́ àfi dáínì síbẹ̀ ọwọ́ àwọn ìránṣẹ́ kan oníkọlọ pépè wa ẹni tó bá jẹ́ pé yọra àfin wọ̀ ẹni tó bá rán àfin wọ̀ yóò dé dáínì ẹni tó bá dé dáínì oríṣiríṣi mere tọ́ba tí wọ́n ṣe sínú dáínì yẹn yóò rí jẹ́ bá wọn sọ̀rọ̀ tán Jibril wa fẹ́ fún láyé rẹ̀ alẹ́ ìsìlámù wa tẹ́tí sí tùmọ̀ ń ta sọ̀rọ̀. bàtà wí òní Allah. ṣé orí ìrànṣẹ́ tí wọ́n rán yẹn òní wọ. wa anta ya Muhammad rasul sallallahu alayhi wa sallam. ìwọ ni ìránṣẹ́ tá à ń wí sọ wá rí àfihàn oníkíni alẹ́sìlám oníṣòrí dáìní yẹn oníjẹ́nà ẹ̀ńtọ́ bá jẹ́ pé rẹ̀ yọ gba Islam ẹ̀ńtọ́ bá gba Islam yọ rà lìjẹ́ náà o ẹ̀ńtọ́ bá rà lìjẹ́ náà o yóò rí nǹkan mèremère ìgbádùn inú rẹ̀ jẹ ọba adẹ́dà àtọrọ lọ́ọ̀rẹ́ tó fi fún wa ní Islam àwa ń tọrọ lọ́ọ̀rẹ́ ń gbò fún wa tán jẹ́ àfi jábọ̀ má dàlú àláyà gbà lọ́wọ́ wa jẹ́ àfi bá ẹni tó jó lórí onísìláàmù káfi bá lò nínú ọgbà àdẹ́rà rẹ̀ ń jọ bí ndàkíyàmù. jìbìrì wá bá bí mo yọ sí bá lójú o nífẹ̀ẹ́ tètè lójú ayé ọmọ ń yọ ọ sí ní bó ṣe rí gan torí ńgbà tó ṣiṣẹ́ náà sàrà sálà wò pé mo ti rí ọ lóríṣiríṣi mo fẹ́ rí ọ bó ṣe rí gan subhanallah ìgbà tó la ìyẹ́ báyìí gbogbo pópó horizon wọ́n wà covered ó bò ó òkun bí òjò bí òkun ó súwo lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni orí kan pin ìyẹ́ ọ̀tún kan òpin bí ìyẹ́ òsì kan òpin bẹ́ẹ̀ ẹsẹ̀ kan pin yòókù gbogbo ẹ̀ wá sóòkùn kalẹ̀ ìpele ìpele yẹn jẹ́ six hundred ìtì ń bẹ láàrin ọ̀kan sí kejì ó tó sánmà sílẹ̀ lẹ dọ́kàm. a jẹ́ nǹkan kan níta lè fi jẹ́ nǹkan òun ni pé ká jẹ́ kí ni abdulillah subhanahu wa ta'ala pẹ̀lú kí ni pẹ̀lú islam ló fi jẹ́ kẹ́límẹ̀ẹ́nì la níbi tó wúwo dé ó wúwo ju sánmà àtilẹ̀ lọ ìdúróṣinṣin lórí rẹ̀ onímúyàn kọlifáì kó fi rálì jẹ́nà wọ̀ ní Abubakar Siddiq radiyallahu anhu Siddiq al-Akbar ló fi ní istiqama gbàtọ́ bá adé dàn sọ pé alladhina qalu rabbuna Allahu thumma istaqama oníkíyàn dúró déédéé lórí gbólóhùn la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi fi sin fi sọ́n. kí lọ́ba adẹ́dà sọ kí ni nǹkan tó ní ká kọ́kọ́ mọ̀ ó ní wa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik. ìmọ̀ àkọ́kọ́ tó gbọ́dọ̀ wà tó fi jèrè láyé àtọ̀run wọn ni kíni ibi tó wúwo dé ẹni tó bá lóun ọ̀gbà gbọ́ kí ló pin rẹ̀ dáa. kíni kíni kótìlá yóò fara rẹ̀ di ẹ̀jẹ̀ rẹ̀ ni ó shed kò yẹ kó exist ma. man badala dinahu faqtulu tabani la ilaha illallah muhammadu rasul òun ò òun ò gbàgbọ́ òun ò jẹ kí ni fún. òjíṣẹ́ náà sàrà sàlám rí nínú àwọn conditions. pàtẹ́ ah, àwọn kan wá Then, tẹ́ wọ́n bá dé dáwọ́ come, I àfi tó bá ṣẹlẹ̀ làwọn ẹni yìí fi gbéra dájúdájú wọn èyí ṣe she kí Kila dàbí ẹ barakallahu fikum wọn bá gba ọmọra lọ ìtòjìṣẹ́ lásán àṣẹ làǹṣọ ni wípé wa ashabi amanatul ummati àwọn sábẹ́ mi àwọn ni wọ́n ń kó àdúmọ̀ mi ró tí wọ́n ò ní jẹ́ wọn ó ṣìnà tí wọ́n bá ti tán lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ fitna oríṣiríṣi ìròyìn làwọn fi dìde ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí tí wọ́n gbọ́ pé jíṣẹ́ náà láàṣọ láǹṣọ wọn gba àwọn múra lọ nígbà wọn fẹ́ ṣe tàwa fún bari abdullahi ibn umar rodi ala anuma ah, ẹni tá à ń wele àwọn kan dúró sápọ̀ ọ̀tún rẹ̀ àwọn kan dúró sápọ̀ òsì rẹ̀ níbi tàwa fún tàwáàfù bí ìrìn ni ṣùgbọ́n ọba adẹ́dà gbà wá láàyè ká sọ̀rọ̀ lórí rẹ̀ tó jíṣẹ́ náírà sálàm sọ ni pé ẹ má sọ̀rọ̀ pọ̀ kọ́ má jẹ́ yí pé ẹ lè rí àdúrà tó ẹ sì dáadáa torí gbogbo àdúrà tó ọba ṣe ń bẹ̀ mọ́tí. wọ́n wòra wọn lójú èkejì wò yí ẹnìkejì tọ́wà lápọ̀ tún òun dá láhàn jòun lọ ọ ṣẹ́jú sí wípé ọ̀yà ọba ni ìyá wọn forúkọ ya abu abdulrahman òde aláàánú àwọn kan wá wọn dìde lágbègbè wa o wọn ní ìmọ̀ ṣé wọn sọ̀rọ̀ wọn láì dá wọn yìn wọn ṣùgbọ́n wọn wá sọ gangan ní tí ò yé wa wọ́n ní alam onuf ọlọ́run ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ àfi tó bá ṣẹlẹ̀ tán kí ló sọ ó ní tẹ́ ẹ bá délé ẹ sọ fún ọ pé anabari omi nù sọ fún pé mi lọ́wọ́ lọ́rọ̀ wọn gbogbo àpapọ̀ ó mọ̀ yí ọ lọ́wọ́ lọ́rọ̀ wọn ní túmọ̀ sí àmọ́rú ẹ̀. kìí ṣe ń ta àgbà ní kí ó ní mo wà níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nígbà tó ń sọ yìí pé inna Allaha law adhaba ala samawati wal ard la adhabahum wa huwa ghayru zalimi lahum wa la in rahimahum لكان رحمته علينا خير له من عملهم لو أنفقت مثل أحد في سبيل الله ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم أن ما حصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ولئن مت على غير هذا لدخلت النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم ó ní mo wà صلى الله عليه وسلم ńgbà tá à tọ́ba adẹ́dà bá fi àjẹ gbogbo àwọn tí ń bẹ́ ń sámà àtìlẹ́lẹ̀ kò ṣàbòsí sí wọn wọ́n dìsáàbọ̀ ẹ̀ tọ́ba dẹ̀ kẹ́ wọn ìkẹ́ rẹ̀ lórí wọn ó mú kèjú iṣẹ́ ọwọ́ wọn lọ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní iṣẹ́ nìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ ṣe o kò lè mú yín wà lè jáná. kẹ́ ẹ fi mọ̀ wípé wọn ò sẹ́ nǹkan kan kò fún wa tá a béèrè sẹ́mi táwọn sàbẹ̀ béèrè wọn wala anta ya Rasulullah sẹ́mi pé èdè tí wọ́n ń sọ èdè lárúbáwá ni wọ́n ní ẹnì kankan wọ́n ní ah, nígbà tí wọ́n ti ní ẹnì kankan wọn àjẹ́ pé kí ni wọn ò sẹ́ni kankan kò àtìrẹ́ náà wọ́n láti èmi náà àyàfi tó bá dẹ́dà bá sàánú mi. دام رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين واسلي لنا شاننا كله لا إله إلا أنت وفي ذلك وفي بوس اللي سنتو أوكي رنا لو في ذلك بوبو بعد تابع سيتان كلا في باريه استغفر الله استغفر الله astaghfirullah ètà àlè ṣe mọ́ ni sáforíjì à níbi tó bá kú tá a kù sí. tá a bá gbàwẹ̀ tó kí láàfi tán láàfi ṣe é sì fa sọ̀dọ̀gá tó lè fi tẹ̀lé tá a kírun tán àfi gbólóhùn sọ tá kú ní àràfà fa idha fatum àràfà tó fọ́sítẹ́pù. فاستغفر الله má kú fún ṣàforíjì ṣàforíjì ṣàforíjì iṣẹ́ lásán àṣẹ làwọn àtẹ̀síwájú ó ní. tó o bá ná tó tó òkè ní gold lójú ọ̀nà ọlọ́run ọba ọba adẹ́dá ò ní gbà lọ́wọ́ rẹ̀ kí ló túmọ̀ condition tó bá dẹ́dà fi gbaṣẹ́ lọ́wọ́ èèyàn òun náà fẹ́ state o nínú rẹ̀ hatta tu minna bil qadar àfi tó o bá gba kádàrà gbọ́ pé ìmọ̀ ọba dẹ́dà ó ti pin lórí gbogbo nǹkan kò sí tí ò kí ló sọ ewé kan ò ní já bọ́ọ̀lẹ̀ báyìí ìmọ̀ rẹ̀ ti ṣáájú rẹ̀ kí ló wù walaqad khalaqnal insana wa na'lamu ma tuwaswisu bihi nafsu wa nahnu aqrabu ilayhi min hablil warid adáwọn ọmọ ẹ̀dẹ́ nìyà wújẹ́wújẹ́ inú ọkàn rẹ̀ gan amájú náà lọ asúnmọ́jú sanwó-ọmọ rẹ̀ lọ jọgúlábì asúnmọ́jú bẹ́ẹ̀ lọ aka. ńgbà tí ọba adẹ́dà ń sọ̀rọ̀ istiqama kí ló fi parí rẹ̀ olóhùn wà bọ̀ sí i ọba tó rí i tán ni ó rí i tán kò sí ẹ̀ bá fẹ́ ṣe istiqama èyí ń gbọ́dọ̀ dùn àtọ̀sí kí tẹ̀hídì ló wà pé ah, a ọba adẹ́dà agbọ́dọ̀ mú lọ́kàn agbọ́dọ̀ mọ̀ yìí pé ọmọ ń tàn ro ọgbọ́n ń tàn sọ orí ń tàn sí i. tọ́ba náà tó tó òkè údù ní góòlù lọ́dọ̀ ọba fún ọba adẹ́dà pé kò ṣe sàrà torí nínú tí máa mú kéèyàn dúró ṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn oníkéni zakat sadaka yàtọ̀ sí pé kọ́ máa ṣàdúà máa gbé ah mo fẹ́ kí imáni mi ó dúró dáadáa kí ló jíṣẹ́ lásán àsọdọ̀kátú burhan làwọn ẹni retí ẹ ti kọjá lọ tí àwọn èèyàn bá dé tí wọ́n ń tọrọ wípé wà ń torí ọlọ́run ọba inú wọn máa dùn wọn ni àwọn mọ́tò ọlọ́run ọba ni tí wọ́n ó gbé ìta fẹ́ ná tí wọ́n bá lè gbé fún un tá a fi bá ní ibi tó lérè lọ́jọ́ gbẹ̀ndé àríkìyàmù tó ń túmọ̀ sí pé kíni bọ́ ọ bá ṣe ná sí bẹ́ẹ̀ ni kíni ó ṣe pàdé rẹ̀ sí ó ní wọ́n èéfì àwọn èèyàn náà ní kékeré sidikula akbar ìgbà tí wọ́n ní kí wọ́n dá nǹkan dá sí bá kí ló ṣe gbogbo ohun ń bẹ nù lé pátá àtọ̀nà ló kó kalẹ̀ òjíṣẹ́ lásán àṣàlám tó ń bi léèrè pé àwọn ará ilé rẹ̀ ń kọ́ ó ní mo fi ẹ̀ lẹ̀fọ́ náà kí ni nọ́mbà tù sọ nọ́mbà tù ni mo pin mo pin mo fi kan lẹ̀ fún mo fi yókù asọ́bàkà lam yakun li yuqtir pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ti kádàrà rẹ̀ kò ní mísì rẹ̀ ń tó bá dẹ̀ mísì rẹ̀ ọlọ́run ti kádàrà kò ní ṣẹlẹ̀ sí ọ tó o bá gba kádàrá gbọ́ wípé mọ ọlọ́run ọba lórí gbogbo nǹkan ó ti pin ọwọ́ náà subhanallah torí pé kí ni òpó kan ti yẹ nínú òpó gbàgbọ́ kí ló gbóhùn khair wa shar ó wá jẹun nínú ọpọlọ ibi ẹn tó tira ìlú ìyá lèbi zọm wọ́yẹ rọmi táàtì eégún yìí ṣé bá a lọ tí a rí gbogbo bí wọ́n ṣe ń kó eégún kan síbì kan bó lè tún ti fẹ́ dìde padà kí lọ́ba adẹ́sà sọ kó lè ṣe ẹlẹ́bi ẹ̀ ń ṣe àwọn ọ̀wọ́lẹ̀ mọ́kọ́ wọ́n wọ́n bí kó lè ṣe yín ẹni tó dá alákọ̀ọ́kọ́ láìtara kò sí kọ́ wá dá látara bíbẹ lọ́rọ̀ọ̀rùn jù torí wípé àárọ̀jù ẹ̀mí ó ṣe jẹ́ pé à ń rọ̀jò koríko tó ti rà tí ò sí àáfàrò rẹ̀ mọ́ yóò wá jí dìde padà wọn bẹ́ẹ̀ náà ni gbogbo mùfúsù zuwi jẹ́tì ìgé ọ̀ṣẹlẹ̀ láàrin ẹ̀mí àti àwọn ẹran tó ti rà wọn kí ni wàá ṣẹlẹ̀ Don't pépé padà yóò jí padà. tó ń fi hàn àyè pé kí ni athar ẹ̀sìn athar. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló ń fi hàn kékeré wípé kí ni a gbọ́dọ̀ tún ẹ̀mí wa ṣe. tún ẹ̀mí wa ṣe kí la fi tún ṣe ìmọ̀. ìmọ̀ ẹni tí ò ní mọ̀ ò lè ní mọ̀ ni ṣebí ntọ́ ọmọ ní ìgbàgbọ́ òdu olé lórí ò lè ní mọ̀ ni ìtọ́ba wo ló Sahih Muslim àwọn sábà òjíṣẹ́ náà sàrà sínú tí wọ́n bá fẹ́ jókòó lágbo mọ̀ wọ́n mọ̀ sọ fúnra wọn ní ìjà ṣàlékún ìmọ̀ ni fúnra wa. nímà lórí rẹ̀ wọ́n sọ pé ó ní là ọba adẹ́dà kí lọ́kọ́ tẹ̀síwájú wà á lẹ́m wà á mọ̀ kí lọ́ba adẹ́dà kọ́kọ́ fi hàn jí fọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìmà ọ̀gbọ́dọ̀ ajá gan tó nímà ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí etí onímọ̀ torí etí onímọ̀ tó bá pẹ́ran sọ́yà sí abàdàn ṣùgbọ́n ètò onímọ̀ tá a kọ́ nímọ̀ tó bá pẹran wá ń kọ́ ó ti di halal láàrin ẹranko gan ìmọ̀ pàtàkì ọwà mọ́ ìmọ̀ bíyà ọba adẹ́dá ò sí ní jẹ́ ọ ní gbangba ajọ́ gbìndé àlìkíyàmọ̀ tọrọ jà yìí ń bọ̀ wá tú ó lè má ti kàn ọ́ ìwọ gan mọ̀ pé ẹni tọ́ ọ mọ̀ ó ti kàn kò dé lásìkò pé kí ni sọ́kùtù ń ṣẹlẹ̀ miscarriage nígbà miscarriage ń ṣẹlẹ̀ ọmọ òòjọ́ ó ń lọ ọmọ tí ò tí pọ́dún kan ó ń lọ ṣé éèjì ní dìtámì lílọ. anytime ló lè ya. ìnìlẹ̀ halálà bẹ́yìn ntọ́ jẹ́ ọ̀ràn àyàn tọ́ jẹ́ tọ́ tá a lè jẹ́ tá a lè lò ó fojú hàn wà ìnìlẹ̀ harama bẹ́yìn ntọ́ jẹ́ ìwọ̀ òun náà fojú hàn wà baynahuma umurun mushtabihat láàrin agbede méjì àwọn kankan bẹ tó rújú la ya'lamuhunna kathiru minan nas. ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ò mọ̀ àfàwọn onímọ̀ tó ti dà báwọn kí ló náà sàrà sọ ó ní ẹni tọba sá fún tó rújú yìí ó ti wá àkóyọ fún orí ara rẹ̀ àtẹ̀sín rẹ̀ àbùkù ní torí pé ní ẹ o nínú rìwáyà kan ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ oko olóko kò sí ní tá a lè fẹ́ràn jẹ bíi kókó tọ́n bá ń ṣe boosting òun ṣe kínní òun ṣe feed nìkan kan gbogbo wọn yóò ọ̀ràn mọ̀ lu ọ̀ràn àgbò ìtọ́fẹ́ jẹ́ kínní kókó ni ó ní tọ́ba tọ́ ọba dájẹ́ lẹ́gbẹ̀ẹ́ kókó yóò kó sọ́gbà ọlọ́gbà láti jẹ́ kó torí pé kí ni ìtọ́ bá rojú kéèyàn má sùn mọ́ tọ́ ọ bá ti rí nǹkan rojú sásẹ́yìn lọ yẹ ọ́ torí pé tọ́ ọ bá kó sí yóò ṣe atọ́kùn fún ọ tó fi kó sínú tí ọba adẹ́dàsẹ̀ lé wọ̀. yàrá àṣà àṣà ó ní ó ṣe jẹ́ pé ẹni ọba láyé ní àgbàlá rẹ̀ ọba adẹ́dà náà lágbàlá tá a gbọ́dọ̀ wọ̀ láì gba permission rẹ̀ àgbàlá yẹn òní tó ṣe léèwọ̀ o. gbogbo àwọn fitan tá a rò pa àárín nìsín kì í ṣe pé ó jẹ́ tuntun Umar bin Khattab rọ̀dí àlọ́ àlọ́ ó ń béèrè lọ́wọ́ àwọn sàbí wípé ǹjẹ́ nìkan kan gbọ́nu yín ọ̀rọ̀ fìtínà tó jìṣẹ́ lásà àsìlám sọ̀rọ̀ lé lórí àwọn kan fẹ́ máa sọ pé bẹ́ẹ̀ ni ó ní ẹ dúró ìsọ fìtínà wípé tá à ń kó látọ̀rọ̀ ìyàwó látara ọmọ látara ẹbí látara ara o kékeré nìyẹn àwọn náfúlà àwọn àwọn ọ̀ràn yẹn tá à ń ṣe àtàwọn tàtàwù tá à ń ṣe yọba kóònù kóòn lẹ ibẹ̀ ni Huzaifa radiyallahu anhu ló ti ní èmi rántí kí ló sọ wọn ni tu'radu al-fitan ala al-qulub awda awda fìtínà oríṣiríṣi yóò wá sí ẹ̀mí ẹ̀dá ṣáà pé ẹ̀mí ọmọ mi òun dẹ̀ ní máa darí ara tó o bá darí rẹ̀ kó o dè mọ́lẹ̀ kó o kọ̀ntrólù rẹ̀ yóò darí ẹ̀ lọ síbi tọ́fẹ̀ kéde ẹ̀dúró lójú kan tí o bá lo òkè ìmọ̀ wálẹ̀ ni ó ní ìdíkẹ́ ẹ̀dúró déédéé lórí rẹ̀ kí ló yí sẹ́lẹ̀ sọ̀rọ̀ àṣàlám ní tí fìtínà yìí bá ti wá ó lè jẹ́ ti ṣírùkù ó lè jẹ́ ti máṣíà ó lè jẹ́ ti bídà ó lè ti jẹ́ kúfùrù gan ó lè jẹ́ rìyà ó lè jẹ́ súnmà oríṣiríṣi fítànì oríṣiríṣi tó lè jẹ́ pé kó o má lè jèrè iṣẹ́ tó o wá ṣe láyé tí náà ó fi tọ́ sí ọ subhanallah ó ní wọ́n máa gbé wa àwùdà àwùdà díẹ̀ díẹ̀ ní bí ìgbà tá à ń wọn ẹni ẹ̀mí tí ò bá dúró déédéé tó bá ti fún un láàyè báyìí kẹrẹ ó ní nukutat fiha nukutatan sauda yóò wá dúró sí i lọ́kàn yóò fi àbàwọ́n dúdú sí ẹ̀mí yẹn lọ́kàn ó ní ṣùgbọ́n ẹ̀mí tó dúró déédéé tó jẹ́ pé kò gbà láàyè ó ní nukutat fiha. ó ní yóò fi àmì sí lọ àmì tí ó mọ kangakanga subhanallah òjíṣẹ́ lásán àṣẹ làwọn aṣọ yìí pé ẹ̀mí ọ̀wà doríṣi méjì ẹ̀mí dúdú bíi igbá dúdú tá a tún dorí ẹ̀ délẹ̀ subhanallah. ní níyẹn jù kò sí wàásù tó lè ṣe fún yọmọ yọmọ ta pọnpọn ló fi jẹ́ pé àǹfà mi ń sọ pé lójú bò ìjọra ẹni lójú àti gbéraga kò sí kéwú tó lè ké láyé tó lè gbà lọ́wọ́ rẹ̀ tọ́m bá ń ti ń kéwú sí i yóò tún ọmọ gàwọ́ lápá lórí rẹ̀ ni ó tún ọmọ ìjọra rẹ̀ lójú ni yóò gbéraga sí ni kí nìkan ṣoṣo tó lè gbà lọ́wọ́ rẹ tawadu ìrẹ́ra rẹ ńlẹ̀ kọ́ mọ̀ wípé gbogbo ohun tó o bá rò pé ó ń gbọ̀n ọ́ gàràgàrà àwọn jábọ̀ ǹjọ́ kan ọba tó fún ọ ọ lọ ṣàlàyé ara rẹ bó o bá ṣe lò gbogbo ohun tó o bá dẹ̀ ṣe tí èsì torí ọlọ́run lọ́ba ló fi ṣe ò ní jèrè àwọn tí ń ṣe dáadáa. One day, bẹ̀rù àwọn wò lásán pé ti dára jẹ́ ń bẹ̀rù àwọn jẹ́ ti wọ́n ti fún wọn ní sàtífíkẹ́tì àlùjànnà kí wọ́n tó lọ wọ́n sì ń bẹ̀rù yìí pé ah, tòun ti wọ́n mọ̀ dájú wọ́n la yọkùnrin fún mi á kò ní yí àdéhùn rẹ̀ padà wọ́n sì ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù pé ah, ṣé àní àní fọwọ́ ara wa bá kíní ìjẹ́ká tó lọ ẹ̀rù ń bà wọ́n ìwọ tó wá sí níbi kankan iṣu tí o tó iṣu wọ́n sọ di iṣu ọ̀kan nínú àwọn ọ̀yà ibi ilé rẹ̀ pé ah bàbá àwọn tí wọ́n ń pera pèpè súnà ìkùnsínú ìpínyẹlẹyẹlẹ àárín wọn gan ó ju tàwọn ẹlẹgbẹ́ lọ mo ní yóò rí bẹ́ẹ̀ torí pé ọ̀gọ̀rọ̀ wọn mélòó ló láàfà èwo ló kọ́kọ́ ṣe oògùn oògùn àìsàn nú kó tó mọ ìmọ́lẹ̀ Sebi ká tó gbin nǹkan àkọ́kọ́ ṣe kí ni ná á pàjùbà ọgọ́rọ̀ ká fi mọ̀ yí pé yes òun náà wà bẹ́ẹ̀. ọfẹ hàn gbogbo zoho yọkà òkòwò tó ń fa gbogbo ọ̀rọ̀ òun náà wà bẹ ó lè jẹ usulu tàlàtà lọ́sẹ̀ kàtà o yọ wá sí wọ́n wá sí fídíò lé lórí yọ wá máa hàn fatuwa títọ́ jẹ́ pé kí wọ́n bá pa Al-Albani Ibn Baz sọ́ọ́lì Ibn Uthaymin rahimahumullah rahmatan wasi'a àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó dáwà sàlàfíà lásìkò tá a wà nù rẹ̀ ní tí wọ́n bá kó wọn pa tí wọ́n bá bi wọ́n léèrè wọ́n sọ pé ẹ mú sùúrù náà ẹ já lè lọ́wọ́ kan ni wọ́n mọ̀ bẹ́gi lọ bẹ́gì lọ yẹn wọ́n bá àfààní wọ́n bá bẹ́gì wọn ò ní mọ̀ pa àfààní subhanallah fitna oríṣiríṣi ọwọ́ àti. òjíṣẹ́ lásán àṣàlám ni ẹni èyí ẹ̀mí tó sojú déhùn tó dúdú tó tún sojú déhùn sẹ́wọ̀n pé zuluma zuluma tún bàdúrà bọ́kọ̀bà

bíi twenty nine years a wà níwájú kaaba èmi àtẹrù ọlọ́run kan tó wà ní tó wá láti lọ ghaaba anni yani ismuhu la'an dr bashir ali umar afadà allah ra'ahu sheikh abdulwahab ali umar afadà allah ra'ahu níwájú kaaba àwọn sọ̀rọ̀ àwọn afa làwọn ọ̀rọ̀ wa dé ọ̀dọ̀ orí sheikh sọ́ọ̀lì fọ̀ọ́dà láti gbà yẹn fa làwọn sọ̀rọ̀ lọ́wọ́ ni sẹ́mà káwọn kéèyàn máa sọ̀rọ̀ kọ́rọ̀ èèyàn mẹ́rẹ̀ẹ̀rin kọ́ wá papọ̀ lẹ́kànlá kí wọ́n sọ̀n kankan náà àfa lélẹ̀ tasùn báyìí àfa lélẹ̀ àwọn mẹ́rẹ̀ bẹ́ẹ̀ kan náà àti sọ́ba ẹ̀rọ ọlọ́run tí mo wá ń sọ wá ní oníbẹ̀ mo gba ìmọ̀ ilmul fara'id ìmọ̀ bá a ṣe kún ogún lọ́dọ̀ ọ jẹ́wọ́ pa àfa lò mo níbẹ̀ tíra tí mo kọ́kọ́ kà lórí hajj tàwọ̀dé manasik mo ní ti bàbá sọ́ọ́dì ibùdó ọ̀sẹ̀ mi wọ́n mú wá fún wa ní mọ́láhàkì dín ní bìsí fáwọn ìtẹ́kọ̀ọ́ ìdìbò àkùrọ̀ mi ní ìṣẹ́fẹ́ ọ́fíìsì bàbá mi bá sọ wà lẹ́kọ̀ọ́ kì ṣe tíra ó kàn ń gíbu tọ́kì ní ní Makka ní haram tó bá fẹ́ ṣe hajj nítorí kọ́kọ́ kọ́ ọ̀dọ́mọ̀ nítorí ṣe ni nítorí ṣe ni nítorí ṣe ni nítorí ṣe ni nítorí ṣe ni tí wàá ṣe bẹ́ẹ̀ ń tóbi díẹ̀. wọ́n ní a ó jẹ́ kí yẹn gbọ́ àwọn kankan yé hmm? very simple book wọ́n ní ibi tí mò ń tí ń lò níwájú kaaba lọ́mọ yẹ́mẹ́ni kan wá bá mi. bí mo ṣe rí ọ yìí ìwọ yìí ní súnà ni ọ mo ní ah, bóyá torí pé o jẹ́ ní súnà ló ń fi ń rò pé ní súnà lèmi náà ó ní jẹ́ kí n fọ́n tíra kan èyí ó tún jẹ́ ọ̀rọ̀ yẹn lọ́rùn bí ìgbà tó ń sè sísẹ̀ ń tẹ̀lé sísẹ̀ ń tẹ̀lé bí ọ̀rọ̀ òjíṣẹ́ ládàá sọ̀rọ̀ mo ní jáwò lọ́ba fàyọ nínú àpò rẹ̀ ó ti fẹ́ gbọ́n lulú tíra wẹ̀ mọ̀nà sọ́kọ́ alhaji wal umra ti sheikh muhammad nasir al-albani ó ní ọ̀rọ̀ hajj àti umura pẹ̀lú àlàyé àwọn sálàf bí ìgbà tó ń rí wọn báyìí ní sísẹ̀ ń tẹ̀lé ìsísẹ̀ ń tẹ̀lé tọ́ba mélé wa yọ mẹ́rin wa tọ́ba mélé yọ mẹ́rin wa lọ ọ̀nà báyìí ọ̀nà báyìí. Hmm. eléyìí tó fẹ́ gbà tọwọ́ wa yìí wọ́n á gbọ́ sí nǹkan kan náà. gbogbo tíra ti ń rí fa tòsí bàbá bọ́ sínú mọ́kítàbà là ń bá ń lọ ra wọn pé yáa fi jẹ́rìí bọ́ yáa iná lè la àwọn ẹni ilẹ̀ rẹ̀ jù àti ìrìkà tẹ́lẹ̀sì ọlọ́run jẹ́ àríkà àti ìrà àwọn tíra yẹn àti ìrì wọn kà tẹ́lẹ̀sì àwọn òbí tíra tá àríkà tẹ́lẹ̀sì tí a tún wálé lè àwọn míì tó tún pọ̀ tí ò tá àti ẹ̀tún rí asalaamualeykum rahimahumullah rahmatulah. adọ́dọ̀ baba bombaz baba fan kásẹ̀tì ó di kásẹ̀tì torí mọ́ṣíkìlà àti gbogbo wa máa ń fà ń bí rẹpẹtẹ nígbà yìí ẹ̀gbọ́n ọ̀rọ̀ bíi thirty years ago ni àyìnàlá. kásẹ̀tì wo ni baba bombaz gbé lálẹ́ lẹ́dí ọ̀nà tí baba bombaz bá ń sọ lórí àkídà. هذه عقيدتنا kí ni ń sọ lọ́fẹ́ bàbá tó ní tó ní àlejò àwọn máìlìkì tó jẹ́ pé gbogbo àwọn mọ́déàbù gbogbo wọn máìlìkì ní ń darí wọn tí ọba ṣe máìlìkì báyà pàjẹ́ rẹ̀ sí ìsìlámù sí lọ́dọ̀ wa bàbá tí ń sọ yìí pé <laughs> ọ̀rọ̀ àdìsí ni ká tẹ̀lé bóòlù ó ṣe fẹ́ bó àdìsí bọ́ọ̀ bá tẹ̀lé máìlìkì ń sọ bí ẹni bí àwàdà. ọlọ́run pa wá pọ̀ kẹ́ pẹ̀lú wọn nínú ọgbà àlejàn náà jọ bíndẹ̀lkìá. àbáwọ̀ àgbọ̀dọ̀ dúró èèyàn gbọ́dọ̀ dúró tó o bá dúró mùsíbà ni torí pé kí ni odò ń gbárèrè odò ṣáà mọ̀túnmọ̀ odò ń gbárèrè sá àmàràbà tódò bá fi ń gbé e ṣé mo pé àràbà ó túnra mú yorùbá ní ẹni tó máa wọ ẹ ń bodò lọ yàtọ̀ sí belentase tàbútàbù ẹni tó jẹ́ yí pé kò mọ kankan ó kàn try ni ó ń try ni ẹni tó máa wọ ẹ dáadáa lódò ti gbé lọ yìí. pé kí ni ẹnikẹ́ni tó bá ti yapa sófin ọlọ́run ọba ó kéré ni ó pọ̀ ni tí wọ́n bá ń wò kéko kéré ṣé marking scheme ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ náà máa kẹ̀ tó ń fi wò kó kéré tó bá ti yapa sí ní tí ọba adẹ́dàfin lójúṣẹ́ náà sílá àṣálà kò ní ó kọ́ mi ju kírímínà lọ gbogbo tí ó bá rò pé òun jẹ́ criminal kí ni túmọ̀ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ má wo kékeré ní tó ṣẹ̀ ẹni tó ṣẹ̀ sí ni kó wò torí pé kí ni oníwà ẹlẹ́mu anna Allah shadidul iqab. kí lásán sallallahu alayhi wa sallam ọ láwọn èèyàn oríṣi èèyàn méjì kan wà nísìn wọ́n ń bọ̀ wá jáde nígbẹ̀yìn ayé ẹ̀yin ọ̀mọ̀mọ́ o ọ láwọn ọlọ́rẹ́ àwọn ẹlẹ́gba tí wọ́n máa ṣe ẹgba fún yàn àtàwọn obìnrin tí wọ́n máa jáde wọ́n múra lóòótọ́ bọ́dì ìhòòhò ni wọ́n wà wọn ò ní gbóòórùn àlìjẹ́ náà dépò pé wọ́n wọ̀ papọ̀ méjèèjì ó ń ṣe lọ́sà àṣàlà ti sọ. ẹ̀ṣẹ̀ tẹ́nìkan dá kò ní mọ lórí òun nìkan yóò tàn ká gbogbo èèyàn mọ́sálà. irun tó kéré jù nínú ọ̀run olóko márùn irun wákàtí márùn ẹwọ ni ṣubú lákàá mélòó ẹni tí kò bá kí i. ni wípé òun ló mọ̀ àbí ẹ̀kọ́ kí ni yorùbá wá wí wọn lóun ló mọ̀ jazakumullahu khairan wọ́n rí yìí sọ tó a bá ń tí ṣe tẹ̀sẹ̀ wò Ibn Hajar ò rí bẹ́ẹ̀ kò rí pé òun ló mọ̀ yóò mọ̀ lóun nìkan tí wọ́n mọ̀ pé o ò lè gbọ́ Bukhari yé o ò lè gbọ́ súnà yìí tó bá ka àlàyé Ibn Hajar rahimahullah rahmatan wasi'a làwọn afáàfin sọ yìí pé àtọ́ba adẹ́dà ti ń fún obìnrin lọ́mọ bí lẹ́yìn ìgbà tó ti lọ tán obìnrin yóò tí ì ríru rẹ̀ bí ẹnìkan sọ fún mi pé àwọn kan sọ yìí pé kì í sáà orí tí wọ́n sọ orí tí mo ní bẹ́ẹ̀ wọ́n lè sọ. tattalin wani an ce makaho ga ido ya ce ina wari in bai yi wari ba ya san darajansa wọn láfọ ojú rẹ ó ní irun tí ọba arun kí ló fẹ́ kó sọ sóun ó lójú dípò bóyá ọmọ iye ojú ẹ sọ lójú ẹni tí ò ní nǹkan ṣé yọ ọmọ iye rẹ ẹni tí ò ní mà ṣé yọ ọmọ iye rẹ kò pọ́sibù kó lè mọ ẹni tó ní mà wọ́n lè pera wọn ní anything ṣé wọ́n ní ma ábà wà. ó ní ẹni tí ò kí òun láká méjì ló ti ní ìsìn torí afẹ́lámù àlẹ́ náà kò sí ń bẹ̀ fún ìbádùnláì sọ́ọ̀lìhì láti ìgbà tọ́ba adẹ́dà ti dá ànẹ́bí ádámù títí díjọ́ gbèǹde àlìkíyàmù eyín ti kú ń bẹ̀ eyín ti ní ìsìn aburú tó kọ́ọ̀sì kọ̀mọ́ lóhùn nìkan ó ti tàka kò sí tìjú ń bẹ̀ mọ́ olúkálukú ń ṣe ó ń gbéranù síta bó bá ṣe wù níbi aṣọ awíwọ̀ níbi ọ̀rọ̀ sísọ níbi ìṣesí. kí ló ìṣe náà sọ́lá ní ọ̀sẹ̀ lẹ̀ ó ní àrùn kárùn yọ balẹ̀ láwùjọ yìí àti kí ni ebi. wọ́n ní tí ìbá ṣe wípé tàwọn ẹyẹ tí wọ́n ń fò lókè àtẹranko onígbó tí wọ́n ọ̀daràn ọlọ́run ọba àbá rọ̀jò fún wọn. ó wáá fi kún ó ní òjò ọdún kan òjò tọdún kan lọ ọba adẹ́dà ó ń plànù rẹ̀ bọ́ bá ṣe rí ni táwọn ará èèyàn orí ilẹ̀ tí wọ́n bá misbehave ọba adẹ́dà ó rẹ̀ sínú káwọn ẹja ó fi gbádùn rẹ tàbí inú k'àwọn káwọn ẹranko tí wọ́n mọwọ́ tí wọn mẹsẹ kọ tọrọ mọ̀ yẹn dámú ah, bí ọba mọ̀ yẹn wọ́n tàn gbogbo wọn máa pariwo tútù nísìn ẹnìkan ó dẹ mọ mú ooru nígbà tí ìnira ọba bẹ́ẹ̀ ni máa fi sọ pé ooru ooru ooru o yóò dẹ ẹnìkan ọmọ pé ọba adánimú ni. àwọn èèyàn lè máa pariwo kò sówó kò sówó kò sówó yóò dẹ̀ mọ tìṣẹ́ lójú láì láàlà yóò tún wá mọ òwe pé kí ló ṣe bí ìbá ṣe kó kí ọba nípa ayọ̀ ọlọ́run ọlọ́run kí ni ṣe wọ́n tí wọ́n sọ pé kò sówó. nàìjíríà mọ ní tọ́jọ́ kan báyìí lè mọ́ tóun ò ní thirty six million òṣì báwọn níjọ́ náà ọ fi ẹ̀tọ́ rẹ̀ fún o ó ní kílẹ̀ ẹ̀tọ́ rẹ̀ wọ́n ní sadaka àti zakat bá yọ tó ṣe sadaka tó ye zakari yorùbá ní tálákùtà ẹni àga tí ò ní kú tó jẹ́ pé tó bá lójú ọ̀nà tó bá rí pépà súwìtì ó rò pé owó ni yóò fẹ́ máa múlẹ̀ èmi tálákùtà mo ní yọ ṣẹlẹ̀ ṣẹ ó ní èpè ni mo ní kì í ṣe ń kìlọ̀ ni. ẹ sá sọ pé kó wá yan yọ fún mi pé lọ bí báyìí pé lọ bí báyìí àwọn báyìí àwọn okó wà ń lẹ àwọn ọmọ òrukàn wà ń lẹ àwọn báyìí wà ń lẹ àwọn báyìí wà lẹ mo ní àpọ̀lọ kẹrin báwọn dábò mùsùlùmí àìríjẹ àìrímu wọn wọ́n sọ̀rọ̀ zakat fún ọ wá calculate ti ọ̀rọ̀ ní bí nǹkan ṣe le tó yìí o ó ní èlò lókù tóun ó fi kún tóun ó fi ra ọkọ̀ ojú omi ẹ lọ gúgú rẹ̀ èlò wọn ń takò ojú omi ṣàǹkó bí àlọ́ àbí bí àlọ́ kó bí àlọ́ wọ́n á máa wọ pé lọ ni wọ́n pa kí ẹ sọ àlọ́ mùsùlùmí dẹ̀ ni ọmọ ìyá ni wọ́n. ẹ̀ṣẹ̀ ni ẹni tó ṣe lè máa ròyìn pé òun lọ́wọ́ dá nǹkan wọn ò ní dáná o tọ́ra àwọn tó kó bá kọ́ mọ́ láwọn nìkan o ló fi jẹ́ wípé ní tí wọn àbá tàbá tẹ̀ kálẹ̀ mọ́nu lé ẹnì kọ̀ọ̀kan kálẹ̀ mọ́ mọ́sáájì kádẹ̀ lẹ́ mọ́ àwọn hospital káàkiri ó ní wípé oògùn àjàkálẹ̀ àrùn adébí ó ní kí ẹni ọmọ tí ó bá múra jáde ńlé káwọn òbí máa ṣọ́ ìmúra wọn o kí wọ́n má jáde kí jáde torí wípé òun ló mọ̀ kò ní mọ̀ lóhun nìkan. kí ló ń ṣe náà sàásàlásà wọ́n ní tí wọn ò ti yọ zaka ọlọ́run ọba ó fi èèyàn òjíṣẹ́ náà sáré ìyẹn tí mò ń wí mi ìsọpọ́jọ ò ní rọ̀ o tàbọ̀rọ̀ ò ní wà lórílẹ̀ o but báràkà oríire ó kú o yóò máa pọ̀ náà ni ṣùgbọ́n kò ní ṣe wọ́n láǹfààní ó tún sáàmù ti tírílíọ̀nù tẹ́lẹ̀ gbogbo bọ́jẹ̀tì nàìjíríà ìpani fi ń pé mílíọ̀nù ó dẹ̀ ń tó àbí bẹ́ẹ̀ kọ́ ó ti ń wọ tírílíọ̀nù nísìn kí láǹfààní rẹ̀ wọ́n ní ìrẹsì ti kún ta bẹ́ẹ̀ lè bí ń pààyàn sí gaari ti wà olókòwò tí wọ́n fi rà gbogbo eléyìí ìbínú ọlọ́run ni ntí òjíṣẹ́ lásán àsìlá máa ń tọrọ ju pé wọ́n ọlọ́run ọba má bínú sí mi má dá mi dábù káàtà mi ọlọ́run ọba ní ẹrù pé ẹgbọ́n ẹkú ọ̀nsán ẹja máa wò bẹ́ẹ̀ sèse. tọ́ba adẹ́dà bá yọwọ́ lọ́rọ̀ èèyàn kò ní tò ọ̀rọ̀ rẹ̀ ò ní gún kò ní rójú ṣojú yóò máa pọ̀ sí lọ́dọ̀ kò ní wúlò fún nítorí ṣẹlẹ̀ gan sọ pé ṣe ìkéré ó bá rò pé kéré ó kéré lọ́dọ̀ ta ni ta ló fún un ní lébẹ̀lì òṣùwọ̀n yẹn wẹ́sùnù yẹn ta ló fún un takidiru yẹn ta ló ṣe tó ń fi sọ pé kéré. má wo kékeré ẹ̀ṣẹ̀ ọba tó ọ̀ṣẹ̀ ní kó wò sọ wípé àwọn ẹni rí bó ṣe lè òkè kẹ̀kẹ́ ti sùn wọ́n máa wò ní bí òkè àpáta tí ó fẹ́ jábọ́ láwọn lórí ṣùgbọ́n àwọn ẹni ibi wọ́n máa wò bí esin táwọn kàn àmì eṣinṣin ṣé náà ń táwọn kàn fọwọ́ yẹ̀ dànù báyìí lásán subhanallah sọ yìí pé àtọ́wọ́bà títúbà ọ̀rọ̀ ayẹyẹ. lórí gbogbo ìyapa sí ní tọ́lọ́wọ́n bá fi rán òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsìlám tí ń ṣe bó ṣe lè wù kó kéré mọ́ ọ gbọ́dọ̀ túbá lórí rẹ̀ títúbà yìí sì wẹ̀ ọ gbọ́dọ̀ ṣe pẹ̀lú ikhlas láti fi wojú rẹ̀ ọba adẹ́dà torí ipò ń ṣe láti fi wojú rẹ̀ ọba adẹ́dà òun ni ó fi jẹ́ yí pé yọ́ọ̀ ní nàdámà yọ́ọ̀ kábàámà yí pé mo ṣe wá ṣe léyìí torí pé kíni <laughs> ojú àpọ̀ ò lè jojú ara tí ó bá jojú ara ni níjọ́ gbẹ̀ǹde àlìkìyàmọ́ ńgbà tí wọ́n bá ní káwọn ànẹ́bí ọlọ́run ọba kí wọ́n wá ṣàlàyé ẹnu wọn àwọn ànẹ́bí ọwọ́ a máa dápọ̀ ẹ̀ṣẹ̀ táwọn ti ṣẹ̀ wípé ọ̀tọ̀ sáwọn wípé káwọn ó ṣì pẹ̀lẹ́ ni torí wípé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ṣé kò túbá kú ònu rẹ̀ ni ṣé wọn ò túbá àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n bá ọba adẹ́dà tó gbé àṣìá ìpẹ́ fún ẹni tó tọ́ sí aṣáájú ẹ̀dá sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọkọ mi bí màá ṣe ṣe máa wó lulẹ̀ ní pẹ̀lú ojú mi màá wá máa yìn pẹ̀lú ẹ̀yìn tó ti fi kọ́ mi yóò wá sọ pé gbórí dìde màmá bí mo ṣe kí ọ láyé ìyìn ní síwọ́ kẹ́ mi kú olórí rẹ̀ lẹ́nu tó ń ti bí wọ́n ṣe túbá tó ẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n fa sallallahu ala nabiyina wa alayhi wọ́n yìí ń ṣe ìrántí wọn sọ pé ah eléyìí ọ̀tọ̀ sí mi torí wípé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí subhanallah wọ́n wá wípé ṣètánì kan wá mọ́ tàn ọ́ wípé ṣe ń tó ṣe ebi ẹni kó túbá ni ah ewu ni ẹni tó jábọ́ látòkè ní ẹ̀ẹ́dógún tẹ́sẹ̀ rẹ̀ kan tí wọ́n yóò tún gùn padà ni. ṣé automatically tí wọn bá ti tú ẹsẹ̀ rẹ̀ wọn ó ti wọn padà abada yóò tún kún padà ni ló fi jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa àwa tá n pè pé súnà tá n pè pé sàlàfíà ọba adẹ́dá ọ̀bẹ nìkan tán o gbogbo wa lẹ́rú rẹ̀ ẹni tí ọba jẹ́ ẹrú fún ọlọ́run ọba hákàm ó ti dẹrú fún nǹkan mìíràn. bọ́ ọ bá jẹ́ ẹrú fún ìfẹ́ inú rẹ tàbọ́pọlọ rẹ ṣíríkù náírọ̀n mìíràn ṣíríkù agbọ́dọ̀ tuba falinafẹ́rù ilallah subhanahu wa ta'ala kálọ̀ sáàdì ọba àdẹ́dà. àwa kún fún istighfar. ẹ̀rọ ọlọ́run ọba ọwọ́ abá Hasan al-Basri rahimu ọlọ́run mọ̀tàwásá ó ní òṣì ń bá àwọn jà ó ní lọ́ọ̀kún fún istikfa lọ́ọ̀túbá wọ́n ṣe púpọ̀ istikfa omi ìtumọ̀ ó ní mo ọ̀rọ̀ ọmọ bí ó ní lọ́ọ̀kún fún istikfa lọ́ọ̀túbá lọ́ọ̀ṣe istikfa àwọn student rẹ̀ wá ní bábà ilé ìwà ní tó ń wá ní istikfa bóòlù ṣe jẹ́ àkọọ́lẹ̀ kakura ni وتستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين وبنين ويجعل, ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقال وقد خلقكم سبحان الله وبوشي استنباط ọjẹ́wọ́ pé máa kéwọ́ àwọn sàbẹ̀ lò tọ́lọ́gba kí ó lọ́dọ̀ nana Aisha lọ́dọ̀ àwọn ará. kò sí solution o àfi ká padà sí pilẹ̀ ká padà sí pilẹ̀ onítọ́ọ̀bà ibi tólúkálukú bá kù sí ni wọ́n lọ sálàfù gbogbo nǹkan wá sókè gangan gan gbogbo ẹlẹ́kọ̀ọ́kọ́ ó ní ó fi wá lè tó bá nǹkan lọ́kàn yín pẹ̀lú yùn ẹ mú wálẹ̀ pẹ̀lú istikfar amúlùpọ̀sí ẹ wúro rí ẹ mú wálẹ̀ pẹ̀lú ṣe déédéé pẹ̀lú ọlọ́run ọba ẹ̀yin ẹ̀ tún ti ṣe ń bẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ kí yín ó bàjẹ́ ń bẹ̀ ọlọ́run ó yanjú ti ń bẹ̀ fi wà lọ́rùn kọ́kọ́ àmà ṣe ẹ̀dàmàáyínà ẹ̀dàdékìrìk wà ṣùkùrìk wà husni ibadati. kọ́lọ́hún ọba máa gba ẹ̀sìn lọ́wọ́ wa bó ṣe lè kó lè tó àìríjẹ àìrímu èyí ò túmọ̀ sí wípé káwa sacrifices la ìgbà yín ló dì mẹ́sìn dáadáa torí kéétì ẹ̀ má bàa bàjẹ́ ńbẹ tọrọ gbàtọ́ lọ́jọ́ òde ẹlẹ́yìn pàtàkì kọba adẹ́dàá má bàa tiwa jẹ́ ńbẹ kọjá tiwa ọ̀dà ńbẹ gbogbo wa ṣe dàrú tó kọba adẹ́dàá má dàá tiwa ńbẹ kọjá tiwa ọ̀yànjú ńbẹ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ala muhammadin wa ala ali baitihi ala azwajihi wa dhurriyyatihi kama sallaita ala ali ibrahim innaka hamidun majid وبارك على محمد وعلى ال بيته الازواج الجليل كما باركت على ال ابراهيم السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خير jazakum allah khairan sa. wọ́n tó fi jazakum allah ti fi jazakum barakallahu fikum. nítorí ti àwọn ìyá wa lókè àti àwọn àǹtí wa òun náà la fi sọ so àwa tá a wà ń sàlẹ̀ mí ẹ má jà kọ ìbéèrè kankan wá sí iwájú so ká náwó ni so ẹni tọ́lọ̀ ń bá ní ká pè so ẹ ó béèrè ìbéèrè rẹ̀ now ìbéèrè ti wá látòkè. Okay wọ́n ní asalaamu aleykum sa. wa aleykum asalaam tí wàá barakatu. wọ́n ní ìjẹ́ ọmọ obìnrin tí ó ti ṣe abdul nikah ṣó lè máa lọ lé ọkọ rẹ̀ wọ́n sì béèrè náà ni. ṣé ìbéèrè ni pé sátá a bá fún yàn ló ń jẹ ṣé yẹn lè jẹ ìtumọ̀ béèrè yẹn. akdu ni wípé ó ti ní access ọmọbìnrin yẹn ó ti di ìyàwó rẹ̀ bóyá ètí ìrílé ni ó fi wà nílé wọn tàbí kọ́kọ́ mọ́ gbọ́yé torí tó bá gbọ́yé ni ìgbà wọn ti ṣe abdu tó dì mọ́ nǹkan rẹ̀ ń bẹ̀ tó ní wọ́n ṣàdúrà fáwọn tóní tọ̀ jádélé àwọn aráalé wọn wọ́n negotiate wípé ah, ẹ̀ẹ́dẹ̀ bá ṣe báyìí ná tó a lọ pé ok bàbá tiẹ̀ ṣe báyìí ẹjọ́ tiẹ̀ délé ná akutu ah, àti yọ̀ǹda fún ọlọ́mọ níjẹ́bẹ̀. Ah. jazakumullahu khairan. ìbéèrè kejì wọ́n ní ìka wo. ló yẹ ká bọ ọ̀ka sí ọ̀ka ìyàwó. ìyàwó ọ̀ka ìyàwó kò sí ti ń jebe bẹ́ẹ̀ nínú Islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ but ọ̀ka àtọkùnrin àtobìnrin generally ó níyàwó kò níyàwó súnà ní kí a bọ ọ̀ka ọ̀ka silver ọmọ na wọ́n ní obìnrin tí ó ń bojú na wọ́n ní ìjẹ́ tó bá fẹ́ kírun ṣé ó sì láǹfààní àti fi ìbojú yẹn náà kí irun yẹn bẹ́ẹ̀. èké yóò lè ṣe. tọ wọn nítorí àwọn gbọ́ wípé ìkànnà àwọn ọmọ ìyá ń sọ wípé obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ kírun pẹ́ lẹ́sẹ̀ ni. àti mọ́ṣẹ́ ń gbọ́ ẹ̀ ní sè. jazakumullahu khair. àwọn ta ní ìbéèrè. àwọn jẹ́ wọn lọ́nà jíjìn. now one susa sir. ilé lọ́wọ́. okay three four sir five. waaleykum salaam tula. salaamaleykum wa rahmatulah. waaleykum salaam tula wa kan. jẹ́ kí a rí pẹ̀lú ìjà rẹ̀ sí. àmì àtẹ̀yìn náà. ṣe ìbéèrè ẹ̀yọ̀ kan náà ni mo fẹ́ béèrè pé oníbéèrè ẹ̀yọ̀ kan náà ni mo fẹ́ béèrè. fẹ́ tẹ̀ sallallahu alaihi wasallam obìnrin tí kò lẹ́sìn tí ò dẹ̀ níwà tí ọkọ tó fẹ́ lé tí ò bá dá ìfọ́sẹ̀ rẹ̀ ọlọ́run kò ní gba àdúrà rẹ̀ mẹ́ta ló jáde inú rẹ̀ bẹ́ẹ̀ kí ni ìlẹ́sìn obìnrin. àdúrà tí wọ́n wí kìí ṣe gbogbo àdúrà rẹ̀ kó a máa sọ yìí kó rí tí ọ̀dà ti ń ṣe àlùkò ọlọ́run ọbọ̀ òun change yẹ tó túmọ̀ sí kì í ṣe gbogbo àdúrà ló túmọ̀ sí kì í ṣe clap gbogbo àdúrà. kò lẹ́sìn yẹn kí ni kò lẹ́sìn yẹn ṣe. kéékìrún. kéékìrún. bẹ́ẹ̀ kọ̀dẹ̀ rányà. ìtumọ̀ sá. kò rányà kò ní ìfà kò ní kóraró wọ́n ń ṣe kàṣàkàṣà láàrin ọkùnrin bí ìgbà tó jẹ́ yí pé ọkùnrin lòun náà tí ń fi mú túhùmà wá ìyẹn ni pé kò kò kóra kò ní kóra ró kò ní tìjú kò ní tìjú ọkùnrin gan gbọ́dọ̀ ní tìjú ọkùnrin gan dẹ̀ gbọ́dọ̀ ní efa kò wá ní gbogbo ẹ̀ bọ́ nǹkan yìí ó rọ̀ mọ́bìnrin jọ ọkùnrin lọ kò wá ní. wọ́n á ní òun fẹ́ràn rẹ̀ kọ́lọ́n sábà bá òun kó bóun tún ṣe kí ló fẹ́ràn lára rẹ̀. sọ́wọ́n aleykum. wàlẹ́kùn sàlámù tó. ọlọ́wà aṣọ ilé ìṣàn rí. abẹ́ àtẹ̀yìn náà. ìbéèrè ní tèmi ni pé ló ẹ ti sọ díẹ̀ níjẹjọ àti ní èní ṣùgbọ́n kó lè yé dáadáa ọ̀nà wo lálẹ́gbà yọ zakat àti sadaka kó tá a bá gbà bó la fẹ́ nà sí ọ̀rọ̀ wà lórí ẹ̀. bismillah elétò òbí tíyàn bá kó fún wọn wọ́n mọ ibi tí wọ́n pín sí muzazaf àwọn àwọn àwọn alámòjútó kan wà lálẹ́mọ̀ṣọ́ tó jẹ́ pé wọ́n máa ń gba zakat nínú ẹbí èèyàn ẹni tó jẹ́ wípé kìí ṣèyàn lèyàn ń gbọ́ bùkátà rẹ̀ ṣẹ́rẹ́ bíi bàbá bíi ìyá bí ìyàwó bí ọmọ tí ò ti tójú bọ́ àmì tó ti tójú bọ́ èyí ò lè fún wọn ní zakat bọ̀túngbà tó jẹ́ pé kìí ṣe responsibility ìyàwó ni kó tọ́jú ọkọ rẹ̀ tọ́yàwó bá ní tọkọ bá ní lọ́wọ́ torí pé ọkọ òun ò ní tí zakadẹ wọnú owó ìyàwó ó lè fọkàn. Eh, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá <laughs> eh, ìyàwó Abdullahi ibn Mas'ud radiyallahu anhuma ọ̀ràn ọ̀kan nínú àwọn sàbí lọ sọ́dọ̀ òjíṣẹ́ lásán àṣìlá wípé tíyàwó bá lọ́rọ̀ ọ wá sọ fún má sọ fún má sọ fún òjíṣẹ́ lára pé mi mọ̀ràn ọ tíyàwó bá lọ́rọ̀ tọkọ tó dẹ̀ wá jẹ́ pé ó kù káàtó fún ṣó lè yọ zakat fọkọ rẹ̀ òjíṣẹ́ lọ́sàásílà ni tá a ràn ọ́ ṣe àmọ̀ pé ọ̀rọ̀ yìí ò ṣe é gbé pamọ́ mọ́ òun náà wá lo ẹ̀yìn kọrọ yín ó ní Abdullahi lọ ìyàwó Abdullahi lọ mi òjíṣẹ́ ńlá ní Abdullahi wò. ó ní òun ọba rí ibi sásí mọ́ ọba dàkọ̀ òṣìṣẹ́ náà làwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò fòkò kan pẹ̀yẹ pípọ̀ ó mú ẹ̀tọ́ ọlọ́run ọba wá ó dẹ̀ tún ṣe okùn bí téèyàn bá yọ zakat fún mọ̀lẹ́bí tó ní bùkátà tí ò gbà dèèyàn àwọn mọ̀lẹ́bí kan wà àdáwọ̀ àwọn lórí súnà wàá kàn máa wọ ni pé ah, ah, kí ló dé níbi tí àìmọ̀kan yẹn dé ojú ẹ̀ ní tọ́lá àìmọ̀kan ni mùsùlùmí náà ni wọ́n tó o bá dé sọ̀rọ̀ Islam ó dìde sí gan ṣùgbọ́n wọ́n kórìíra gbogbo ìtọ́jú ọmọ sólè wúlí ọ̀dà kí ni tó ní anybody lára débi pé sòkòtò òde kókó sẹ́yìn wọ́n ti wú lílé ìtẹ̀ ń ṣe ẹ̀ kẹ́ tí ìdójúgun o gbọ́dọ̀ kan ara kí wo ni wò dé fara kí ló fẹ́ àjì vision tó ń ṣe bẹ́ẹ̀ tún lé ah, wọ́n á máa wá àdáwà ṣé dídà mọ́rọ̀ so but orí wípé ó ní bùkátà ó kórìíra rẹ̀ ó kórìíra ní tó gbé dání ṣùgbọ́n ó ní bùkátà mọ̀lẹ́bí dẹ̀ ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ mi sàdákà tàbí zaka tó ní ládàá òun lè téèyàn ẹbí tó ní bùkátà tó dẹ̀ ní ìkùnsínú síyàn oníkòrira káṣẹ ẹni tó jẹ́ pé ó ní ẹnímìtì sí ọsí ẹnímìtì kò gbá tiẹ̀ ó mú ẹ̀tọ́ ọlọ́run ọba wa ó dẹ̀ tún fi sókun ẹbí so ládàá pọ̀ ń bẹ̀ náà ọ̀dà àmọ́yé ẹni tó ní bùkátà ní ẹ̀mọ́ ìpínlẹ̀ eléyìí kò lè wé nǹkan lè fún ní ẹ̀mọ́ zakat kejì tó jẹ́ kọ́rọ̀ yẹn wáyé ni pé àwọn elétò mọ́sálásí ó ti tó bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tí wọ́n ń pè àwọn onífẹ́ mọ̀ dédé béèrè àwọn fíṣẹ̀bíláì fún yàn mọ́ sèmi á rí wípé tí èèyàn bá fẹ́ ṣe ṣádáka àbẹ̀mísàkọ̀wá bóòlù àti fẹ́. èmi èmi sẹ̀ ń bọ̀ ni ẹlẹ́rìí bọ́yá àwọn sọ ẹni kí wọ́n fún ẹlẹ́rìí. ok so ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni pé. wọn kò sẹ́ni tó kọjá kéwù àbí èmi lè tí ì kọjá rẹ̀ mi ń sẹ̀fẹ̀ kí mi wà bàtà fẹ́ kéwù ẹni wọn fún yín lẹ́rìí tó ní tí mùsùlùmí bá ní bùkátà kó má lè sáré wá báwọn ọmọ ẹ̀yà rẹ̀ yìí pé ẹgbà mí ẹgbà mí o kò dẹ̀ síbi tí ó pa wá pọ̀ láwùjọ nísìnyí tó tó مثلا uh, Abdul Aziz Islamic Foundation àkójọpọ̀ wà ń bẹ̀ lọ títí fún àwọn tí wọ́n lè ṣe kínní ọmọkùnrin kan já ókè ókè wá pé wọ́n fún un ládmíṣàn owó registration kò sí ó dẹ̀ ti fẹ́ bọ́ èlò ní gbogbo ẹ̀ fifteen thousand naira five hundred two hundred àtẹ̀mọ́ àtẹ̀jọba láti nǹkan bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ pé ń jẹta ni. àdúrà tí ń ṣe fẹ́ẹ́ dé pè bí ẹni tí tí ràkúnmí rẹ̀ bọ́ pẹ̀lú gbogbo ń tọ́fẹ́ jẹ tọ́wá fẹ́ sọ pé ẹrú ọlọ́run lòun ní ọlọ́run ọba yìí wọlé ẹrú mi ọlọ́run ọba mo ti àdìgbò yìí ṣídẹ̀tẹ̀ fẹ́rẹ̀ ọ̀hún mú káká ni tí wọn bá sáwá mọ́sáàsì níbo ló ní kọ́ sáwá yàrá tí wọn bá ṣe òun ni wípé kí wọ́n ní títọpinpin káwọn èèyàn máa abuse ẹ̀ but definitely àmọ́sọ̀lẹ̀ ẹni tó fẹ́ jáde pẹ̀lú ọmọ mẹ́ta tí lánà ń bọ̀ tó ní kó wọn sá fún lánà tí lánà gba ọmọ mẹ́ta dẹ̀ jáde láyé lẹ́sẹ̀kẹsẹ̀ òun gan ò tí kò tí ì bọ́nú rẹ̀ dì sí i a ní ká ṣègbè mi rò two hundred thousand wọ́n lọ́sẹ̀ pé ninety wọ́n yẹ pé ninety six kan tó discharge ẹ̀ lọ́sibítù á ní ìdìjọ́ two fifty pẹ̀lú attention torí pé kí ni ó gbá òun náà ẹ mọ̀ pé ó tún gbọ́ pọ́n wọn mẹ́ta tí wọ́n wá fẹ́ wọ́n fẹ́ affect ọpọlọ a lè sọ pé àwa tí ò ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí gbogbo wa náà ni tòun tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí gbogbo wa náà ni lágbèdìgbà tí èmi náà gan ti gbọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ó fún mi ní wàhálà pé ọmọ mẹ́ta ọmọ mẹ́ta mo wá lọ sùn yàrá ìwọ ọlọ́run ba lákùnbà dúró tì mọ́ jẹ́ ó ṣe sábà bí ìṣìnà fún o lákùnbà dúró tì tó dáàmà <laughs> tí àkídà wa dó dáadáa lè sọ pé ọlọ́run ba ṣé èmi nìkan ni wọ́n ní yorùbá dáadáa ṣé òun nìkan ni àbóòdì tó fi kàn mú torí pé kí ni àwọn tí ń rọ̀ ká gan wọ́n lè wọ́n lọ pé ta lọ wá sẹ̀. <laughs> kò sí wa nígbà tí nǹkan ṣẹlẹ̀ sáfà táwọn aláìmọ̀kan wá yìí ká tẹ́ ní à ah, ah, ta lẹ wá sẹ̀ báyìí àfáàyà dá wọn lóhùn ní ọlọ́run àbí tó rọ̀ dùn fìtìnà ala alqulub awdan awda àwọn tí wọ́n fi ṣe ìrọ́ọ̀dì wọn ara wọn náà lélẹ̀ wọ́n ti mọ̀ ti sí ọ díẹ̀ díẹ̀ ni torí tìrẹ náà tọ́ ọ bá ti gbà láàyè báyìí tọ́ bá ti wá bi dúró sí yọ àmọ́ bẹ̀rẹ̀gẹ̀ jíjẹ sí wọ́n á mọ̀ wípé ah, àbí lágbájá lọ́pàá ọ̀dà sóhun kò ní rántí pé kullan tusibana huwa maulana wa ala Allahi falyatawakkalna kò ní rántí gbogbo wọn yóò mọ̀ àyà yẹn ó fò lọ lórí rẹ̀ torí pé kí ni ọkàn ẹ̀mí tí ń ó ti dúró lórí yìí tí ó kó dúró sí ọwọ́ ọwọ́ affect ọpọlọ bó ṣe affect ọpọlọ yọ máa affect ẹnu yọ máa sọ̀sọ̀kùsọ yọ máa ní sọ̀sọ̀kùsọ yóò ṣe ṣèkùsẹ̀ yọ máa pa wá ètò súnàsúnà ìtẹ́ gbé dání o ẹ mọ tí àwọn àgbàlagbà tí wọ́n fi ń jẹ̀kọ́ lábẹ́ ewé ẹ̀yìn náà wá wọ́ yóò ti mọ lọ́ba ti tẹ́ sí sí wọn báyìí ó ń lọ nù kọ́lọ́ mọ́ fi àgbákò òru bẹ́ẹ̀ kàn wá so èmi ò rí mi ìrẹ́rì fún un ṣùgbọ́n ẹ mọ̀ sọ síwájú gbogbo àná kéwù sí ìmọ̀ fẹ́ kéwù sí ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí wọn. làákà tẹ fi ń gbé kalẹ̀ tẹ fi ń sọ ọlọ́run jẹ́ ọ́dà láéláé ọlọ́run aṣáláṣán rẹ̀ ẹ tó jẹ́ kí n sọ náà ni pé mo kí àwọn elétò náà wọ́n gbìyànjú kí ọlọ́run kó gbalẹ̀ sí fẹ́ẹ́ sọ̀kan yìí. now torí tí wọn bá máa ṣètò yẹn irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún ọmọ ìyá wa ní jẹ̀jọ́ tí wọ́n gba ọ́fíìsì rẹ̀ fún yẹn kò sí wọ́n àǹfààní ò ní wáyé so mo kàn bẹ̀ wọ́n wípé wọ́n máa sùn wọ́n máa wò wọ́n máa jò sú wọn láti máa ṣe tí wọ́n ń ṣe nígbà tí ṣe pé kì í ṣe ẹ̀tọ́ lọ nídìí ilé ẹ̀yẹ wúrú tẹ́ ètí àmẹ́nubà ń jọ sí náà àwọn ọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa ran wa létí sí ni torí pé látòrí èmi lórí ọ̀pọ̀lọpọ̀ jàmọ́ a lè ní ẹ̀mí àníyàn pé tabadi mọ́ṣáláṣí a dá owó kan sí kejì tó wúlò fún wa tábìrì ẹ̀sán ẹgbàá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ti rẹ́ ní béèrè. ọlọ́run máa fi ń ṣe sábàbí dáadáa tó pọ̀ gan ìnáwó ó lè mọ ara lè máa nìyàn bọ̀dé yẹn wá gbọ́ ẹni tó ní bùkátà ẹ̀yà wá tọ́ ọba pò ọba adẹ́dàá máa ń fi ń ṣe sábàbí wípé kéèyàn dúró déédéé kó ṣílẹ̀kùn fún yàn kó dẹ̀ yẹ aburú fún yàn àti irú rẹ̀ àti ètèyàn ò rọ kàkà ọmọ fi ṣe sábàbí kò sẹ́ni tó tó tán ah nígbà tí Siddiqul Akbar òde ara hàn tó kó gbogbo ẹ̀ jáde tó lóun ṣe sàráà ṣé kò ní bùkátà ni wàláhì ò ní bùkátà àwọn tá a dẹ̀ fẹ́ jọ nìyẹn ok mathalan eh, ẹ̀rọ ọlọ́wọ́ bá kan ó ní bàtí nǹkan fẹ́ lé fáwọn náà àwọn ṣọ́ọ̀bù láti jẹun ṣùgbọ́n arábìnrin kan wá pẹ̀lú ọmọ bíi mélòó kan lọ́ba bẹ̀rẹ̀ sísun kú kò sóúnjẹ lè kankan ọmọ àwòyàn yẹn pé ẹyin ọmọ ẹjẹ àwọn òbù fún bẹ́ẹ̀ táwọn ò tó wípé káwọn wá máa lè tọrọ tí ẹ ti lé débẹ̀ nísìn ẹjẹ àbù fún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bù fún bẹ́ẹ̀ gbogbo ohun tí wọ́n ń retí níjọ́ yẹn lọ́nà wọn bá fi ṣe sábàbí kí ó tún yẹn lọ́wọ́ kọ́kọ́rọ́ oríire ni so kéèyàn máa wò wípé hmm, ah, bákan nínú kòtòkòtò téèyàn bá ṣe ètí pẹ́ níká eléyìí ò gan lọ́ba adẹ́dẹ́ ò fi ṣe kọ́kọ́rọ́ láti fi ṣílẹ̀kùn dáadáa kọ́ba adẹ́dẹ́ àwọn tá a ṣílẹ̀kùn orí rẹ̀ fún un. gẹ́gẹ́ bí ìparí ọ̀rọ̀ mi tí èèyàn bá wá láti tó ìbá wá láti ilé ẹ̀ tó dé máa ṣe tó ti ló máa da owó kan táàbà rẹ ni ẹni bí ẹnìyàn bí èèyàn láti béèrè owó ó lè ṣeé ṣe irú owó yẹn kó tó kó padà sí mọ́ ilé ẹ̀ torí pé ọ̀rọ̀ owó kì í tètè jẹ́ kí wọ́n ò jáde nínú àpò ọlẹ́ni ọlẹ́ gan ẹ wọ́n Yorùbá sọ wípé irun imú ni owó kò sí fàtó èèyàn fàtó pẹ̀lú túláàsì náà ni sórí ìdílé ẹbí Yorùbá sọ pé ká máa gbìyànjú pẹ̀lú gbígbó àṣírí tí à ń ṣe fún àwọn ènìyàn àti pé ìtẹ́ tí à ń sọ̀rọ̀ ìjọsí àwọn ẹ máa rán wa létí owó yìí. ẹ jẹ́ máa ń polongo rẹ̀. alhamdulilayi. fi sabilillah ẹ kó fi sabilillah jáde. ọmọ yabukal fẹ́yìn ọmọ yabukal ní nafsi ẹni tó bá sáhùn orí ara rẹ̀ lọ sáhùn sí o kọ́lọ́ mọ̀ sí aláhùn. sáhùn ẹ̀kọ́ sọ. báàkì sáhùn tó la. kọ́lọ́ ń jẹ́ àríyìn pẹ̀lú ìdẹ̀rẹ̀ sọ. Um, question mi sir. naam. Um, èèyàn kan ló béèrè inú mọ́sídìí ọ̀rọ̀ yẹn àmúdà um, ẹ̀kọ́ fẹ́ ṣe díẹ̀ wọ́n ní bàbá kan wà tó tó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde láyé mùsùlùmí ni so wá bímọ tó wáyé pé ọmọ oníyàwó tó jẹ ẹ̀kan lọ so nínú àwọn ọmọ nínú àwọn ọmọ kan nù wọn nínú àwọn ọmọ ìyàwó kan wọ́n ní bàbá yẹn ń kọ́ ilé kan tó di pé bàbá yẹn kú pé bàbá yẹn fẹ́ tètè kọ́lé yẹn ọmọ yẹn ló jẹ́bi supervisor tó ń supervise iṣẹ́ yẹn so bàbá yẹn wá fẹ́ tètè. ọ̀kan nínú àwọn ọmọ. bẹ́ẹ̀ni ló ń supervise. na so wọ́n wá fẹ́ kí wọ́n tètè parí ilé yẹn bébí akọ́wọn lè kó sínú ẹ̀kọ́ tó di pé ọ̀hún màlọ́dọ̀ wọn nílé tó pọ̀ so àwọn ọmọ yẹn wá yá bàbá lówó láti lè fi complete ilé yẹn náà kò sí lákọsílẹ̀ náà bàbá ti wá jáde láyé náà sọ wọn mọ tibẹ̀ wá ń béèrè pé kó tó di pé wọ́n pín ẹni ogún pé kọ́ kọ́kọ́ yọ gbèsè tí bàbá wọn ti yẹ àwọn náà tó jẹ wọn sọ wọn ti ọ̀dà pàtì wọn sọ pé ṣèbí tọ́wọ́ máa pógún náà ọ̀hún náà ló máa jẹ yẹn rárá náà pé ṣé tí bàbá wọn bá jẹ gbèsè pé ṣe bọ́ wọn náà ni ó máa sọ náà fún wọn ní ẹ̀tọ́ wọn tọ́jẹ́ ti bàbá onítàrkà tí a máa pín ìyẹn tí wọ́n bá bùn bàbá ó yàtọ̀ sí tí wọ́n bá fún un bàtà uh, àwọn ọ̀rọ̀ kan wá lórí tí bàbá gbà lọ́wọ́ èèyàn lórí orí ogún báyìí ẹ fún mi di next week n tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afa mo wò jáde. jésù àkùnjọ àfa ọlọ́sọ àdúgbò àlẹ́. Assalamu alaikum. salaam tó lágbàá tó lágbàá àmì wọn tó gbẹdẹ láti lọ. èmi ni pé ẹnìkan sọ pé n tó gbajúmọ̀ ní àárín wa ni pé tá a bá fẹ́ ṣe àlùwàlá a máa ń kọ́kọ́ sọ bisimilá sọyìn kan wá ní pé òun ti gborí pé ọ̀pọ̀ gbogbo àwọn àádìsí wa lórí kẹ́hìn sọ bisimilá tí wàá pé tó ṣe àlùwàlá yẹn àwọn tó ayé fún mi. lára wọn jẹ́rìí pé ra wọn akalla daraja òní wípé wà hasan hadisi hasan de pẹpẹ lọwà pẹpẹ da'if ìyẹnì pé òun náà ti dé ó ti ó ti bọ́ sí gádà gádà sahih sòtálò so ọfẹsẹ nílẹ bọdún tọkàjẹ kù ní pé téèyàn bá gbàgbé rẹ kò Assalamu alaikum. Wa alaikum assalam tó dábàá káàtì mi kúrò. Mo fẹ́ béèrè question ní um, argument kan tó ṣẹlẹ̀ ní masjid tasman kirun sọ. Ẹnì kan sọ nípa wàsíà. Gbé wàsíà. Wàsíà. Wàsíà. Ní pé. Àsọ́lẹ̀ òkú àbí. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n sọ pé ẹni ẹ̀ wọ́n sọ pé èèyàn lè pín ní pé for example ní ìsìtẹ́ ọba ní ìyàwó tí wọ́n ti divorce tẹ́lẹ̀ ń pé téèyàn wá ní kankan téèyàn fẹ́ fún ní pé èèyàn lè kọ sínú wàsíyà yẹn ń pé kọ́ fún ìyàwó yẹn. torí pé kò lógún wọ́n lè ní wàsíyà torí pé kò lógún òfin tó de wàsíyà ni pé láwàsíyà lè wárẹ̀ ẹni tó gún tọ́ sí torógún ọba adẹ́dà ti pín nǹkan rẹ̀ òjíṣẹ́ náà sàásìlà wa ṣàlàyé rẹ̀ ìyàwó téèyàn kọ́ ọ lẹ̀ tí ò sí lákàtẹ̀yàn mọ́ kò sí nínú àwọn tí ogún tọ́ sí but àsọ̀ọ́lẹ̀ lè gba ẹ bá ń fún wọn ní nǹkan báyìí because eh, kíkọra ẹni lẹ̀ ó lè ṣẹlẹ̀ but kò túmọ̀ sí bá a lè jọ ṣe nǹkan míì mọ́ àwọn nǹkan míì dáadáa lẹ̀ ti lè ṣẹlẹ̀ síwájú tó jẹ́ pé a sì tún fi rántí ara wa ó bímọ fún yàn ó ṣe dáadáa ó ṣe nǹkan kan but àwọn nǹkan kan kíkọ ó lè ṣẹlẹ̀ in any way ah, so ọ wá rántí rẹ̀ pé ah ẹ bá ń fún un ní nǹkan kan ọ wà òkè. bọ́ ẹni tó bá fẹ́ gbà nínú ogún ẹ nìyẹn. ẹni tó bá ní ogún nípìn nínú ogún kò ní ẹ̀tọ́ sí òsì àkóso àsọlẹ̀ fún ni pé ẹ tí mo bá lọ tán o nínú ilé mi o ẹ bá ń fọ́mọ báyìí àsọjẹ nìyẹn. mo tún fẹ́ béèrè pé ní ọba wà ní jumat tí imam tó bá tó bá fẹ́ bẹ̀rẹ̀ kútùbà ẹlẹ́ẹ̀kejì ní pé show right kí wọ́n tún dìde fún another nafil. rárá. السلام عليكم وعليكم السلام سبحان كلام بحمدك أها أما جاء أكبر في سبيل الله في سبيل الله أبو مريم جل جلالة في سبيل الله عبد الله عبد في سبيل الله àti gbogbo àwọn tó kọ́kọ́ rẹ̀ máa ń sápá mi lórí kò dẹ̀ yẹ kó sápá mi lórí kọba rẹ̀ dà kọ́mọ̀jì ò tán bẹ̀ salamu alaykum tala.